كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àdámá tí ọlọ́run ọba dá ọmọ ẹ̀dẹ́ bí ìbá ṣe pé òfin ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló tẹ̀lé yóò ṣiṣẹ́ torí tí ìbá ti ṣe òfin ọba adẹ́dà ló tẹ̀lé ìfẹ́nú ni ó tẹ̀lé ìfẹ́nú olúkálukú yapa síra wọn kò dẹ̀ sí kí ìfẹ́nú ara wọn mọ́ wọn ló fi jẹ́ wípé gbogbo ìjọba tó bá wà lórílẹ̀ tó ní ká fún olúkálukú ní ààyè kó tẹ́fẹ̀ẹ́nu rẹ̀ lọ́rùn ìjọba orí burúkú ni ló fi jẹ́ wípé ìtaàfi máa ń wọ̀n jọba ǹjọ́ yanjú ǹjọ́ yanjú ó ní wípé báwo ló ṣe ń pa òfin ọba adẹ́dà máa tó bí ìjọba bọ́bá ń ṣe ń pa òfin ọba adẹ́dà máa tó a sọ pé ah ìjọba dáadáa leléyìí tá a fi tiẹ̀ ṣe àríkọ́ṣe láti lo ìṣesí rẹ̀ nínú àwùjọ ṣùgbọ́n tó bá ti fi di wípé rárá ìjọba dá lérí wípé rárá o kólúkálukú tẹ́fẹ̀ẹ́nu rẹ̀ lọ́rùn orí burúkú ni kọba adẹ́dọ̀ yà wá yarú ẹ̀ ní ìjókòó tó kọjá lọ amẹ́nubà wípé ìtẹ́fẹ̀ẹ́nú èèyàn lọ́rùn pàápàá jùlọ níbi ṣáwà tí ọba adẹ́dà dá mọ́yàn lára nǹkan méjì ni ọba adẹ́dà fi fẹ́ ká kó ló fi dá àkọ́kọ́ láti fi fún wa ní éfà ìyẹn kóraró kò nídìí ìṣekúṣe ìranù èkejì. E òun ni wípé láti fi ṣe àlékún nínú àwùjọ à ń bímọ. Allah subhanahu wa ta'ala ó wá gbé kalẹ̀ wípé ẹ̀dá ènìyàn kò ní jèrè ìgbésí ayé kò dẹ̀ ní rí ìyọ́nà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó bá tayọ àlá ọba adẹ́dà láàlẹ̀ láti fi gbọ́ bùkátà yìí. la fi sọ nínú ọ̀rọ̀ wa tó kọjá lọ wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa ó ní pé alistimna haramu torí wípé èyàn ò sí nítòsí obìnrin rẹ̀ tàbí kò tí ì sagbára fún un láti ṣègbéyàwó kó a máa fabẹ́ rẹ̀ ṣeré kó fi di wípé ó bí a bùkátà ṣáwà haramu ni èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù torí wípé kí ni yàtọ̀ sí pé ọba adẹ́dá ò fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin ọ̀dọ́ ò torí ṣáwà pé ká bí àbùkátà ṣáwà ọmọ ń ti ọ̀dọ́ gbọ̀ngbọ̀n ju àgbàlagbà lọ ó ní ẹni tó bá lágbára báyìí nínú yín o kó ṣègbéyàwó ìgbéyàwó ó nìkan ni. Kani, halu salim níbi ìbí àbùkátà ṣáwà ó ní ọwá lè ṣẹlẹ̀ o kọjá pé ìdí kan tàbí kejì ó kọ di èyàn ò tí ì rí èyàn àti ṣèyàwó rọrùn ààwẹ̀ ní kẹ́ máa gbà torí pé kí ni yóò kóyàn rò ó níbi ìranù torí pé tíyàn bá ń gbà ààwẹ̀ ó ṣe ẹ̀kọ́ gbà á yìí máa bí àwọn èso rere tó pọ̀ òjíṣẹ́ náà sọ́lá sọ́lá fi ṣe kìlọ̀ ó ní laysa sawm fi riwaya laysa siyam min al-akli wa shurb à ń gbà wẹ̀ o kìí kóra rókò níbi jíjẹ tàbí mímu ìnàmà sawm wa fi riwaya ìnàmà siyam min al ìsọkúsọ àti ṣekúṣe òun ni àwẹ̀ dálé lórí torí pé kí ni kí ni ráyà àwẹ̀ ráyà àwẹ̀ ni wípé kí wọ́n sún adé mọ́tàbà èyí tó ga jù nínú ìgbàgbọ́ kí ni mọ́tàbà òun ni wípé ká máa lògbésí ayé wa bí ìgbà tá à ọba adẹ́dàá. Allah subhanahu wa ta'ala bá a tiẹ̀ báwo rí ká mọ̀ pé ó ń wò wá ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe gbogbo ìgbà tí ìṣesí ẹ̀dá bá ti ń dálé lérí eléyìí ìkọ̀kọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ ó papọ̀ sí dáadáa torí ó wà ní kọ̀kọ̀ ó wà ní gbangba ẹ̀rí ọkàn máa jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe ni Allah subhanahu wa ta'ala fi ń sọ fún wa wípé fama man khafa maqama rabbihi ẹni tí ó ń páyà wípé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó dúó léhùn lórí ń bẹ lókè ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀rí tó ń ṣe báyìí wa nahan nafsa anil hawa ó wá fún ẹ̀mí rẹ̀ pé kẹ́mi òun ṣe ìfẹ́ ẹnu tó yapa sí tí ọba adẹ́dà là kalẹ̀ wọ́n ní fa inna al-jannata hiya al-mahwa àlìjẹ́nà ẹni dẹ̀ra òní ó jẹ́ ibi sí fún olúwa rẹ̀ kọ́lọ́mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa torí àlìjẹ́nà kò sẹ́mi tí ó wọ̀ illa nafsu muslima àfẹ̀mí tọ́ba juwọ́ jusẹ́lẹ̀ fún tí ọba adẹ́dà ń fẹ́ tí è ṣe wípé n tó ń fẹ́ lójíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam fi ń ṣe kìlọ̀ ó ní man khafa adlaja ẹni tí ó bá ń páyà ewu yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń túmọ̀ sí pé kí ni ẹni tí ó fẹ́ wọná yóò kò fi ọba adẹ́dàmọ́ wa man adlaja balagal manzila ẹni tó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò gúnlẹ̀ sébùtì ayọ̀ òjíṣẹ́ náà sílá sọ́nà wa sọ pé inna sil'atallah ghaliya ntọ́lọ́run ọba tó gbé síta ní ọjà tó ń tà tó ní ká wá rà láyé o ọ̀wọ́n o ọ̀wọ́n kìí ṣe pọ́ńtọ̀ inna sil'atallah aljanna ntí ọba adẹ́dàgbé síta tó ní ká ná ọjà tá a wá ná yìí wọn là aljanna ọ̀kan nu méjì ni ìmọ̀ janna àwọn nar kọba adẹ́dà kọ́mọ́sá àfi aljanna kó fi ta wá lọ́rẹ. Allah subhanahu wa ta'ala ọ̀tún wá kí à ń lọ nuhama man tagha ẹni tó bá kọjá àlà ọba adẹ́dà tó láàlẹ̀ tó fi ránjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wa athara al-hayata ad-dunya ó jẹ́ kí yín ní sòdó tayé òun ló jẹun ló lékè jù nínú ẹ̀mí rẹ̀ nínú ìròrí ìsọ̀rọ̀ sí àti ṣe sí. láyọ̀rọ̀ jù mí náà láì sábà kò tẹ̀ lérò kò rò ó wípé ọjà yìí ń bọ̀ wá tú á lọ síwájú ọba adẹ́dà láti lè ṣàkàǹtì sẹ́ <laughs> òjíṣẹ́ náà sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ní kó sọ fún wa wípé fa inal jahima iná jahim ìyẹn mahawa ó ní ìgúnlẹ̀ sí rẹ̀ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣègbìyànjú láti kóra rẹ̀ níjàánu kó má jẹ́ kí ìfẹ́nu kó má gbé òun ṣìnà níbi tó yẹ ìsìnàdé Allah subhanahu ó ní rírìn bèbè rẹ̀ gan haramu ká má ti rìn bèbè rẹ̀ ká bèbè rẹ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ èèyàn sọmọ ẹ̀dẹ́ èèyàn nù ní ibi tí Allah subhanahu wa ta'ala là kalẹ̀ òjíṣẹ́ lásán kìlọ̀ ó ní ẹni gba ọba adẹ́dàgbọ́ Allah subhanahu wa ta'ala àti ohun òjíṣẹ́ náà kò súnmọ́bìnrin nílé ìyàgbẹ́ orí burúkú ó àwọn ẹlòmíì wọ́n àlà ọlọ́run ọba níbi wípé tasawurat ìròrí àti ìgbé àwòrán burúkú ṣetán lẹ́rìntìlá alẹ́ yìí ó gbé sí wọn lọ́pọlọ débi wípé wọ́n ń wò pé eléyìí sísúnmọ́bìnrin lójú ibi tí Allah subhanahu wa ta'ala là kalẹ̀ ìṣesí àwọn ẹni jọ̀hún ni adventure ṣì kù táwọn ó ṣe pẹ̀lú obìnrin àwọn wọ́n máa súnmọ́ obìnrin nílé ìyàgbẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe lé kì í ṣe èyí nìkan ìyàwó tó jẹ́ téèyàn gan gan gan àsìkò ń bẹ tó jẹ́ pé èèyàn ò lè wọlé wọlé tọ̀ kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ Allah wa ta'ala ní kó sọ fún wa ó ní yasalunaka anil mahid wọ́n ń bi ọ́ léèrè lórí obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù kí ni ìbéèrè tí wọ́n ń béèrè ṣá lè súnmọ́ wọn ní ojú ara wọn nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù Allah subhanahu wa ta'ala ni kúlẹ̀ hadha sọ fún wọn wípé ẹ̀gbin ni ìdọ̀tí ni kọ̀tọ́ fún ẹni tó bá lóun gba ọba adẹ́dàgbọ́ ó dẹ̀ mọ̀ yí pé òun wá ẹ̀san re níwájú ọba adẹ́dàjọ́ gbendàlkíámà torí ìgbádùn obìnrin ẹ̀sìn ni ìkóraró fún gbádùn tọ́ba ti di pé wọ́n fẹ́ kọjá àlàǹbí tí ọba tí ọba lọ́nà tó là kalẹ̀ ẹ̀sìn ni méjèèjì lẹ̀sìn nígbà tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́làm sọ wípé a. Ah, ìsúnmọ́ àwọn ìyàwó yín gan ládá wà ń bẹ̀ wọ́n ní a èèyàn ó jẹ́ gbádùn yóò tún gba ládá òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá fi lọ́ọ́ ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ kí n lẹ́ gbà wọ́n lẹ́ṣẹ̀ ó ní ìdàkejì ẹ̀ṣẹ̀ ó ní ládá. kàdámù balik torí eléyìí gbogbo nǹkan tí mùsùlùmí tó ṣe ẹ̀sìn ni tó ń túmọ̀ sí wípé tó bá fẹ́ ṣe ẹni tí ó máa tẹ́tí sófin rẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fi rọ́jì ṣẹ́nà sallallahu alaihi wasallam táwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tí wọ́n dúó lé lórí lẹ́yìn dínà rìwáyà ẹ̀sìn àkọọ́lẹ̀ ni wípé àwọn ẹni nínú àwọn tọ́ba adẹ́dàá lòun yọ́nú sí òun ti gbaṣẹ́ wọn wọlé àwọn náà ṣe bẹ́ẹ̀. Allah subhanahu wa ta'ala ṣèkìlọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ lè tọkọjá wípé ká súnmọ́ sínà èèwọ̀ ni haramu ni orí burúkú ni kásẹ̀ tó wá máa sọ pé kọkùnrin ọ wá máa kí ọkùnrin mọ́lẹ̀ àwa sọ wípé ìyí máa kọjá àlà o tíyàn bá ti kọjá àlà kan tí ọba arẹ́rẹ́ alákalẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí yẹ̀gẹ̀rẹ̀ nu yóò máa da fún kú ni tí ó fi máa ṣe tí orí rẹ̀ gan ò ní wò wípé òun lè ṣe torí pé kí ni falamma zaagu azaaga Allahu qulubahum wallahu la yahdil qawmal fasiqin tí ẹ bá ti yẹsẹ̀ kó lójú ọ̀nà òdodo ọkàn náà yẹ kú òǹbẹ̀ tọkàn bá ti di kò sí tọkàn òní dídán o torí ó ti fọ́jú inú kọ́ máa yàtọ̀ láàrin tọ́da àti tí ọ̀dà mọ́ aṣọ amẹ́nubà fírí wípé ìyí máa sún àwọn ẹlòmíì débi wípé wọn ó kí ẹranko mọ́lẹ̀ wọn lè má bá sùn. àti ìjánu ń bẹ̀ wọ́n níjọba Amẹ́ríkà ti ṣòfin wípé ọkùnrin lè fẹ́ ẹranko. àwọn tí wọ́n tiẹ̀ ti fẹ́ nínú wọn ẹranko wo ni wọ́n fẹ́ ajá má lè fọ́rọ̀ kó bẹ́ẹ̀ náà hùmà kìláàbù kìláàbù náà kí ni yàtọ̀ láàrin wọn àwọn ajá aná kí ni yàtọ̀ kì í ṣe èyí nìkan <laughs> ẹyẹ wọn ń bá a sùn omi ń bẹ ẹyẹ sùn kí ló fa eléyìí tí nǹkan bá ti kọjá had ààlà tọba adẹ́dà tọ́lá alẹ̀ fírì iná ló kù àṣìṣe ṣiṣe ṣiṣe ṣiṣe ni tíjọba wa bá mọ ìṣesí rẹ̀ lórí yí pé kólúkàlùkù máa tẹ́fẹ̀ẹ́ ẹnu rẹ̀ lọ́rùn orí burúkú ni ló fi jẹ́ pé gbogbo mùsùlùmí tó bá ti dé ipò ntọ́kọ́kọ́ gbọ́dọ̀ ṣe gbìyànjú wípé kó má gbalẹ̀ oníṣẹ́kù àwọn olórí tí wọ́n ń sọ wípé bóyá gbogbo wa lájọ wà kólúkàlùkù máa ṣe tiẹ̀ tí wọ́n ń náwó láti gbé ṣírùkù lárugẹ wọ́ọ́hì wọ́n jẹ̀yà rẹ̀ ní gbangbajọ́ gbé ṣírùkù lárugẹ ló fi jẹ wípé gbogbo ibi tá a bá dé ah òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣé àbòsí ló ṣe ni ńgbà tí ọba adẹ́dà fi ránṣẹ́ tọ́wá nílùú àwọn mélòó ló bá láyé ọba àwọn alẹ́lkitab ọba àwọn mùṣírìkì o ló ṣe ṣe mọ̀ámọ́là pẹ̀lú gbogbo wọn Allah subhanahu wa ta'ala ó ní kó sọ fún wa ya ahlal kitab ta'alaw ila kalimatin sawa'a baynana wa baynakum kini kalimatu sawa'a baynana wa baynakum alla nushriku billahi shay'an ẹ̀yin tí ẹ jogún tírà síwájú wa Allah ní kí n sọ fún yín Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ bí o ẹ jẹ́ lórí gbólóhùn ìpìlẹ̀ gbólóhùn tó kó sánmà àtìlẹ́lẹ̀rú torí adin indallah wal islam adin fi sama wal ab wal islam dini rusul wal islam ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́wọ́ bá gbà tọ́lọ́wọ́ sí ní sama àti lẹ́lẹ̀ oní islam ẹ̀sìn gbogbo àwọn ọlọ́wọ́ bá oní islam kí ni kájúwọ́ ọba adẹ́dàá Allah subhanahu wa ká má bọ́ lọ́wọ́ ọba wórogún káwọn bọ̀ lọ́wọ́ ọba orogún torí pé kíni ẹnikẹ́ni tí ọba bọ́ lọ́wọ́ ọba orogún fọkọdí haramallahu alayhi aljanna ọlọ́run ọba ṣe ilé ìdẹ̀ra aljanna ní èèwọ̀ fún oníwọ̀ hada wa ni allah subhanahu wa ta'ala ńgbà tí ń kà àwọn ẹrú ọlọ́run ọba tó sí wọ́n wa ibadu rahman alladhina yamshuna ala dada hauna wa idha khatabahum mẹ́rin جاهلون قالوا السلام الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ó tó wọn àwọn ẹ̀ṣẹ̀ kankankan àwọn ẹrú ọba adẹ́dà tí wọ́n wòye sí nǹkan mi yàtọ̀ sọ́ba adẹ́dà Allah subhanahu wa ta'ala wọ́n èdè ẹ̀pẹ́ mi wọ́n ẹgbẹ́ mi lórí tí ò tọ́ wọ́n èdè ẹ̀ṣẹ̀ sìnà. wọ́n ṣe sìnà Allah subhanahu wa ta'ala kabam kó má rújú wọ́n ó yìí sòfin pé ọmọ lè bá ya rẹ̀ sùn pé kí ni big deal ń bẹ̀. Ah! ẹjẹ́ àwọn ẹ̀wò dáadáa ìgbà tó jí sẹ́nu sọ̀rọ̀ àṣọ là ń sọ yìí pé la ya'tiyanna ala ummati ma ata ala bani isra'il hadwa na'li bin na'li wa zira'an bi zira'an hatta law kana fihin man ata ummahu alaniyatan lakana min ummati man yaf'al dhalik subhanallah ó ní àṣìṣe orí burúkú ìyẹsẹ̀kúò nídìí òdodo gẹ́gẹ́ bí àwọn ànẹ́bí ṣe mú wá tí ọba adẹ́dà fi rán wọn tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bẹ̀ní Israel yóò wá ṣẹlẹ̀ sáwọn ọmọ lẹ́yìn mi náà ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ débi pé tá a bá rí nínú wọn àwọn tán ti kọjá lọ ẹni tó kìyà rẹ̀ mọ́lẹ̀ ń gbangba tí ń fi ń ṣoge tí ń fi ń sọ̀làjù tí ń báyà rẹ̀ sùn á rí nínú àwọn ọmọlẹ́yìn mi náà àwọn náà ó ṣe bẹ́ẹ̀ kọ́mọ yà wá lẹ́nu Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé pẹ̀lú kíni pẹ̀lú bí ẹ̀sẹ̀ tí nàbí yìí náà Muhammad sallallahu alayhi wa sallam ríran tó ń sọ́là fún wa ní tá a sá fún tá a ṣe kìlọ̀ fún. ló fi jẹ́ wípé kò sí ọ̀nà àbáyọ kan fẹ́ dà láti yẹra kó nínú orí burúkú tí ń bọ̀ yìí kí tí a má bàa bàjẹ́ ń bẹ̀ àfi kíni àfi ká dúró lórí ààlà ọba adẹ́dà bó sì fi rán jíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam táwọn ẹni àkọ́kọ́ dúró lé lórí pẹ̀lú istiqama pẹ̀lú àdúà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab eléyìí nìkan wọn ni hallu salim ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà fẹ́ dà ọfẹ́ ṣe nǹkan kan o ìbéèrè ní kọ́kọ́ béèrè kí ló fi ọba adẹ́dà lórí rẹ̀ bóòlù jíṣẹ́ náà sàrà sálàm ṣe ṣe àwọn ẹni retí wọn kọjá lọ kí ni wọ́n dúró lé lórí nǹkan kan tó bá yapa sí léyìí orí ibu ni kọ́lọ́mọjà sórí bú na torí up and down ara fẹ́ à ń ṣègbìyànjú àti gbéra ni but èyí tó wá bani nínú jẹ́ tó wó amálẹ́jù ò ní pé lóru àná Muhammad Awwal ọ̀kan nínú àwọn ọmọ àyà wa tó ń pèpè sójú ọ̀nà sàlàfíà pé kí àwùjọ lè yanjú àfi ká padà sí ìpìlẹ̀ pẹ̀lú lílàálẹ̀ tí ọba adẹ́dà fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó wà ń lu Zaria ó ń ṣe gbìyànjú wọ́n pa lóru àná àtìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ na ní nǹkan bí aago mẹ́wàá láàárọ̀ ni wọ́n ṣe jẹ̀nọ́sà ó yẹ ká wà ń bẹ̀ but eh, a tètè gbọ́ àti pé flight tí ó lọ sí Zaria straight kò sí. Ah, àǹbẹ̀ ọba adẹ́dẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tó bá jẹ́ àṣìṣe fún kó bá fojú fòrò ah, gbogbo dáadáa rẹ̀ tó ṣe tọ́lọ́n fún ṣe kọ́lọ́n ọba jí ó peléke sí ju bá a ṣe lérò lọ níwájú rẹ̀ kó bá tẹ́wọ́ gbà lẹ́rù àsìkò tí tiwa náà ọba dé kọ́lọ́n ọba kó kí ó jẹ́ ọjọ́ tó dáa jùlọ nígbésí ayé wa tí a rí ọ̀nà ọba adẹ́dà nínú rẹ̀ eléyìí ṣe tuntun dájúdájú òdodo àti tí ìṣòdodo táyé ó fi parẹ́ wọ́n máa jà náà ni kí ọba adẹ́dà kó jẹ́ káwọn ó lè dúró dé dòdòdò kó já sọ lẹ́nu ká rò ní ọkàn ká wò níwà kó pa wá sórí rẹ̀ man lam yamut bi sayf mata bi ghairi ẹni tí è ṣe ìdà ní wọ́n ipá tí ò kú lọ́wọ́ ọ̀dà tàbí ìbọn tàbọ́fà ikú kan náà ni ó pa Allah subhanahu wa ta'ala tó bá bàrà jùlọ lẹ́dà ó ní wa ma ja'alna li basharin min àṣẹ ní súnà ìgbésí ayé wípé síwájú rẹ o kẹ́dà kan máa wà lọ gbére afa imita afa humul khalidu tí wọ́n bá ń fi kú dẹ́rù ṣe báyìí ni a ṣe kìnnì ni ṣé tí wọ́n bá pa tàbí tọ́ ọ bá kú ṣé àwọn ọmọ abẹ láyé gbére ń tiwọn ni abadan kò possible. Allah subhanahu wa ta'ala ó tún fẹsẹ̀ rinlẹ̀ ó ní innaka mayyitun dájúdájú kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kó kú àsìkò lókàn lókàn ló tí ìṣẹ̀lẹ̀ ìwọ Muhammad sallallahu alaihi wa sallam ó jáde láyé wa innahum mayyitun àwọn náà ó jáde gbogbo yín ẹ wàá lọ jábọ̀ fọba adẹ́dàá kìí ṣe kú ó ní kí ọ báyàn lẹ́rù ntí kọ́ báyàn lẹ́rù ní ṣe ọwọ́ wa háàlù wo la wà nísìn ṣé háàlù tó jẹ́ pé tó bá dé á nírètí sí ọba adédàní lọ́dọ̀ ọba adédàní àbíbò kí ni tí a fi bọ́m̀bẹ̀ ọ̀nà ni àtọ́wọ́bá kásàrẹ̀tẹ̀ istikfar ká má fojú tẹ́ńbẹ́lú rere bó ṣe léwu kó kéré tó ìbáà jẹ́ pé kó o mú píìnì kúrò lójú ọ̀nà torí pọ́ǹpáyà pé kí ọmọ ṣe ọmọ ẹ̀dá làkejì kọ́mọ bá ṣe ní ṣùtà ìbáà jẹ́ pé kọ́ ọ bọ́ bàtà lẹ́sẹ̀ kó o fi bomi fájámù ìbáà jẹ́ wípé kọ́ ọ̀rọ̀ mọ ẹ̀yà rẹ̀ ìdààmú kó o wá ṣe mú sẹ́ẹ̀rín sí i láti fi jẹ́ pé kọ́kàn rẹ̀ tiẹ̀ balẹ̀ fúngbà kan ìbáà jẹ́ pé nínú oúnjẹ tí ò ń jẹ kó o fọ́mọ́là kejì jẹ òjíṣẹ́ náà sàrà sálàm ní kì í sèyún nìkan ìbáà jẹ́ pé kó o bu òkèlè kó o fi síyàwó rẹ lẹ́nu sallallahu alayhi wa sallam ká má fojú téńbẹ́lú iṣẹ́ rẹ̀ látàkìrẹ́ nàmínà máa má fojú tẹ́ńbẹ́lú iṣẹ́ rẹ bó ṣe lè wù kó kéré mà ó lè kéré lójú wa kó jẹ́ pé ipa tí ó kó nígbèésí ayé ẹni tá a ṣe fún kìí ṣe kékeré eléyìí pàtàkì ní gbogbo ìgbà adẹ́tún pàkíyèsí wa sí dáwàtú sàlàfíà ìpèpè sójú ọ̀nà àwọn ẹni rẹ tó ti kọjá lọ kìí ṣe pèpè ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣoṣo tí Allah subhanahu wa ta'ala ti gbé kalẹ̀ ká tó délé ayé fún gbogbo ẹ̀dá tó jẹ́ pé ẹ̀dá tí ó bá ṣẹgbẹ́hùn yóò jẹ́ ìyàláyé yóò jẹ́ lọ́run òní Islam gbogbo ẹni tó bá ti ṣe ó ti di ọ̀ranyàn fún wa ká ṣe ta'awun pẹ̀lú rẹ̀ alal birr lórí dáadáa àti páyà ọba àdẹ́dà láì sí pé à ń yà á síbì kan ẹmọ ẹgbẹ́ wa lélẹ̀ tẹ́bílélẹ̀ báwa ṣe ṣe inú ẹgbẹ́ wa lálá bó o làwọn ẹni ìṣíwájú tí ọba adẹ́dà ti fún ní sàtífíkẹ́ẹ̀tì pípégedé bó ni wọ́n ṣe ṣe ká máa ronú gbogbo ìgbà nù. pẹ̀lú eléyìí àní sí nínú gbèkùn ẹlẹ́gbẹ́dé tọ́jẹ́ pé ìròrí ẹgbẹ́ la máa gbé karí eléyìí pàtàkì torí ọ̀gọ̀ọ̀rọ̀ orí wọn ti yí pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé débi pé ìgbà tí wọ́n láwọn ń ṣe sàlàfíà gan ìròrí ẹlẹ́gbẹ́dé ni wọ́n ń fi eléyìí pàtàkì mọ́dẹ̀ wò ó pé bàbá rẹ̀ ń ṣe nǹkan kan ọwá write out la kílẹ̀ rí o pẹ̀lú àníyàn pé o fẹ́ ṣàlékún látọ̀dọ̀ rẹ̀ torítọ́ bá ti gbé sọ́kàn wípé kò dámọ̀ ìwọ lọ dámọ̀. o dáadáa tó bá sọ gan o ní fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ eléyìí yóò jẹ́ kí èèyàn ní ẹ̀lẹ̀ lórí òdodo bí òjíṣẹ́ náà sallallahu bó ṣe ní tó dẹ̀ fi kọ́ńkà gbogbo ayé kí ọba dẹ́dà kọ́mọ́sà sí rọrùn fún àwa náà bẹ́ẹ̀ eléyìí pàtàkì pataki ọmọ ìyá wa Awwal nínú wa nígbà tá à ń bá ń kírun kí bá foríjì kọ́mọ́bẹ̀yìn rẹ̀ jẹ́ kó ṣe àlìjẹ́nà nídẹ̀ra kó ṣe nírọ̀rùn fún àwọn olóṣèlú wọ́n tún ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ti fẹ́ ṣe ìbò wọn báyìí oríṣiríṣi orí burúkú ní máa ṣẹlẹ̀ gbogbo ohun tí ó bá já sí kọ́lọ̀ mọ́ jẹ́ aburú wọn dọ́dọ̀ wa kọ́lọ̀ mọ́ bá ti ajẹ́ ń bẹ̀ kọ́jẹ́ tí wọ́n dá ń bẹ̀ kọ́ bá dáàbò bò wá àtẹ̀sìn wa gbogbo aburú wọn kọ́lọ̀ ń ọba kọba في ní ọ̀dọ̀ wọn nasalula yẹn jẹ́ alẹ́ fi nuhuri wa na'udhu bihi min shururihi na nasalula yẹn fiyana shururahum bima sha'a نعم سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا ماشي كاك بابي ريالي 1 2 3 4 5 6 7 اوكي 8 9 10 السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته مكفرد بيري مدالوري ọmọ tí èèyàn fẹ́ fẹ́ tí mo jẹ ti gbé àwọn òbí mi lọ tájẹ ti jọ sọ̀rọ̀ tó jẹ sọ pé òun máa ṣe súnà ṣùgbà tó bí wọn á dé ibẹ̀ wọn á nótìsì pé mi ò dọ̀bálẹ̀ fún ọ̀wọ́n ni wọ́n jẹ́ kó yé wọn pé kò sí àyè ìdọ̀bálẹ̀ pé kò sí nínú ẹ̀sìn pé tí anábì mọ́mọ́ sọ́ra lọ àsára ni pé ká sálámọ̀ síra wa òbí tiẹ̀ ní sọ́bà ni àbóbi tiẹ̀ òbí títí ọmọ yẹn so wọ́n wá sọ fún mi pé tí èmi ò bá lè dọ̀bálẹ̀ kò sí ọmọ fẹ́mi ní ọ̀dọ̀ wọn ní ibi báyìí so èmi àti dáàdì mi wá jọ ro ọ̀rọ̀ yẹn so kí ọ̀rọ̀ má dàrú dáàdì mi ò mọ bọ́n ṣe lè gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ní iwájú wọn wọ́n ṣàfi ọgbọ́n àgbàgbé wọ́n ṣàmù wọn pé kí wọ́n ṣe. ẹ̀yà wà náà nínú ọgbọ́n yẹn. so gbà tí ẹ nìjà ṣàlàyé fún wọn pé ó wáyé pé ti onídọ̀bálẹ̀ o èmi ò lè dán mi ò lè dọ̀bálẹ̀ fún yín pé kọ́ má bínú pé sálámọ̀ ni èyí tí èmi lè sálámọ̀ fún yín ìkànnà àwọn ẹgbẹ́ wa ń jẹ́ kó yé mi pé èmi gọ̀ pé wọ́n ṣe báyìí pé àwọn ọmọ ọ̀sìn tá à ń ṣe ẹ̀sìn pé àwọn akọ́là ń ṣe ẹ̀sìn pé ẹ̀sìn lókù táwa ń ṣe nísìnyí pé àwọn bàbá yá àtijọ́ ni wọ́n ṣe ẹ̀sìn hmm. pé gbà tóun lọ tọrọ ìyàwó tóun òun nà tán ni tèmi náà bá dẹ̀ máa tọrọ ọmọ lọ́dọ̀ wọn èmi náà máa ṣe kí ni màá nà tán ni so ìgbà tí aṣá tí wàá yanjú ọ̀rọ̀ yẹn àbáhàn akóńbẹ̀ ó bá di ọjọ́ kejì tọrọ ọmọ èmi ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pé tó bá tábà máa fẹ́ra nǹkan báyìí báyìí ni wàá ṣe kó má di pé wàá délé tán wàá ní òòṣè nǹkan tí mo bá ń ṣe o ọjọ́ kejì ọjọ́ yẹn mo á pè pé kí n tiẹ̀ kí o ló wá sọ fún mi pé ṣé mi ti gbọ́ mo á ní pé kí ni o ó wá ní à òun ò lè ṣe súnà o ò lè ṣe súnà wọ́n ní sàmà alékún aramọ́tílá abáraka ìjọ ẹ̀ náà jẹ́ ni mo dìlítì nọ́mbà àti gbogbo àwọn àti ti yá àti ti bàbá torí bàbá ìjẹ́ kó yé mi pé ọtí um, ọlọ́run ọbọ̀ ní ká máa mú ọtí pé nǹkan àmúpara lọ́lọ́run òfẹ́ mú wá jẹ́ kó yé bàbá ẹ̀ níjọ́ ẹ̀ pé even abẹ́rẹ́ gan kéèyàn kìbọnú ọtí kó kìbọ ẹnu pé kí ẹni yẹn tó bá máa lọ kírun jẹ ọlọ́run ní kó fọ ogbó ẹnu ẹ̀ dáadáa kó tó di pé ó ṣe sọ láti fún òun. àwọn òrí bí dá lọ́n sọ yẹn so gbà tí ẹ aṣáàfà ọ̀rọ̀ ẹ lọ. tó bá ta sẹ́nu abẹ́rẹ́ kan yóò kírun ogójì ọjọ́ ọlọ́run ò ní gbà á kọ́dẹ̀ gbọ́dọ̀ má kì í ń ta àmànù ṣùgbọ́n kọ́ fọ ẹnu nù náà àmàyàn. sir alaala so gbà tí ẹ àṣe àlàyé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá èmi ṣáà ti di ìbéèrè mi lórí ẹ̀ ni pé kí ni ìdájọ́ nǹkan tí mo lè ṣe wọ́n ṣe mi ti fi mo ti delete number mo ti di àti ti bàbá àti ti màmá. ọlọ́run ó jẹ́ kí wọ́n gbọ́yé yọba kó sí wọn lọ́kàn torí mùsùlùmí ni wọ́n yọba pè wọ́n padà ọlọ́run ó fún ọ náà ní tiẹ̀ torí láti ìpìlẹ̀ lèèyàn ti mọ ẹnu poro gbàtẹ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ oko ní pé ibi tá a rò dére o ààlà wa rèé ọgọ́rọ̀ wọn ò lábàwọn kó tó di pé wọ́n fẹ́yàwó wọ́n lọ hail bí ète bí ọgbọ́n kọ́sá dé ilé wa náà tọba wa débẹ̀ tán tọ́ yóò wá di láyà mútu fi ha ọláyà yìí so wàhálà ti máa sábà sílẹ̀ ni kò ní ara ò ní ro kò ní ro ẹyẹ so wàhálà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù kéèyàn tètè là Allah subhanahu wa ta'ala sọ pé qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yuti Allaha wa rasulahu faqad faza fawzan azima ọba adẹ́dọ̀ fún ọ́n tiẹ̀ ọba adẹ́dọ̀ ọba darí àwọn náà padà ẹni tó dọ̀bálẹ̀ fún yàn kò túmọ̀ sí pọ́ respect yìí ẹni tó sálámà sí yàn ó fún yàn dáadáa yàn lọ́pọ̀tunity àti ṣe dáadáa torí pé kí ni ẹni tó bá sálámà síyàn ká sálámà síyàn súnà ni ká dáhùn sálámà ọ̀ràn yẹn ni ìdáhùn sálámà ó ní ládàá ju ẹni tó sálámà síyàn lọ tọ́ba òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sálámà ẹnìkan dáhùn ni wa alaikum salam òjíṣẹ́ ńlá ní mẹ́wàá ẹnìkejì ní warahmatulah onímẹ́wàá wabarakatu onímẹ́wàá gbàlàyé tó ṣe lórí rẹ̀ ní pé bí ìdáhùn ṣe ń peléke sí bẹ́ẹ̀ ni ládàá náà ń gòkè sí sálámà ó kọba dẹ́dà ni lórílẹ̀ inú ọgbà àlìjánà ló ti jáde. Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká fọ́n ká láàrin ara wa láyé kí fọkànbalẹ̀ bá a lè wà láàrin wa ló fi jẹ́ wípé Allah subhanahu wa ta'ala gbàtọ́ dá baba ńlá wa tán Adam sallallahu ala wa alayhi ó ní kó lọ kí wọn lágbo àwọn màláìkà ntọ́ bá fi kí wọn àti ntí bá fún ọ lésì òun ni ó jẹ́ kíkí láàrin àwọn ọmọ àrọ́mọdọ́mọ rẹ̀ títí jọ́ gbẹ̀ndẹ̀ alkiam gbólóhùn tí ọba adẹ́dà fún anabi adam sallallahu alaihi wa sallam tó fún un sọ assalamu alaikum wa alaikum assalam mutula barakatu tó fi jẹ́ pé kí ni kíkí tí allah subhanahu wa ta'ala tó fi rọ́jìṣẹ́ lọ́sàá asálàm síwáyé kì í ṣe àgbélẹ̀rọ tó ti ọ̀dọ̀ wà ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n bi léèrè tá a bá pàdé ara wa ṣé ká kìsì ara wa ni onílá ṣé ká dìmọ́ra wa ni onílá ṣé ká wúlẹ̀ fúnra wa ni onílá kí ni ká ṣe ó ní ká nawọ́ síra wa àgbọ̀ kọ́kọ́ nawọ́ séwèé ìwé náà mọ̀ ọwọ́ wa ó ní tẹ́ ẹ bá ti dira yín gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tí gbogbo yín ń gbé bọ̀ tẹ́ ẹ bá ti ń jáwọ́ lọ́wọ́ ara yín báyìí ẹ̀ṣẹ̀ yẹn ó máa gbọ̀n dànù ni ẹni tó bá tètè kọ́kọ́ sí sálámà síra ẹni ni ó gbà ládájú gbogbo eléyìí láti fi ṣe kí ni oríire tá a fi dẹ́ẹ̀dá ni Allah subhanahu wa ta'ala ló fi rán jíṣẹ́ náà sallallahu alaihi sí wa torí wípé sísúnmọ́ rẹ̀ ni ayé yóò fi rọrùn fún wa láti gbé à ń dọ̀bálẹ̀ fún ni à ń wólẹ̀ fún ni kò ṣe àlékún oríire kankan láwùjọ so eléyìí ló pàtàkì a tú ọmọ sọ́nà ni torí pàápàá jùlọ ó wọ́pọ̀ láàrin àwọn àfà tí wọ́n ń tútukùtù tó jẹ́ pé látara bẹ́ẹ̀ wọ́n wá ń wo ọ̀dọ́ tó fẹ́ ṣẹ̀sìn lálákatakítí aláìlẹ́kọ̀ọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀tá ń bá ń bá wọn lò ká bá wọn lò pẹ̀lú kíni sùúrù kọ́mọ́dì wípé wọ́n fún wa ní òókọ tí ìṣe tiwa torí kí wọ́n lè bá bà wá jẹ́. ẹ jọ mo nídìí àlàyé clarification lórí gbólóhùn kan tí mo máa ń rí ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ó máa ń dàrú mọ́ mi lójú. Ah. wọ́n máa ń sọ pé àdúrà ò wà rọ́fùlì aid bada salatil maktuba lẹ́sàmínà súnà. ó wá máa ń dàrú mọ́ mi lójú pé immediately téèyàn bá sálámọ̀ ìran ọ̀ràn yẹn lèyìn ò lè tẹ́wọ́ sókè àbí láfta askar àbáwọn ọ̀run tó bá ní náfìlà bẹ́ẹ̀ abezuri nísìn èèyàn káàkárò tán èèyàn wá ti náfìlà téèyàn lè tẹ́wọ́ sókè láti ṣàdúrà àbí kò sí gbà láàyè fún àtọ̀ ní gbogbo ọ̀ràn yẹn ààrẹ rẹ̀ ni ṣùgbọ́n nínú òrun mathalan ó kéńtọ́ fẹ́ ké tán kó tó lọ rùkú ó ní àwọn bùkátà kan tí ń dà ọ́ láàmú ọ wá náwó sókè nínú òrun ọ wá ń ṣe àkàrò rẹ̀ fún ọba adẹ́dà kó fi jẹ́ pé tọ́ bá ń gbà ń báyìí yóò máa gba gbogbo ẹ̀ pọ̀pọ̀ mọ́ra wọn ni àkọọ́lẹ̀ wà fún un kì í ṣe yẹn nìkan wípé adẹ̀rẹ́ àwọn sàbẹ̀ tó ṣe Ibn Mas'ud radiyallahu anhu òjíṣẹ́ náà sàásìlám rí ó ń kírun tó bá ti ké àwọn ayat lẹ́yìn fatia tọ́pọ̀tọ́pọ̀tọ́pọ̀tọ́ yóò ànáwó sókè yọ̀bẹ̀ yọ̀bẹ̀ yọ̀bẹ̀ yọ̀bẹ̀ rákà kejì náà bó ṣiṣẹ́ nù òjíṣẹ́ náà sàásìlám ní ẹni tó bá fẹ́ ka Quran bọ́lọ́n ọba ṣe ń fẹ́ tó fi hàn áhùn kọ́ kà bíi ti Ibn Umm Abd bíi ta Ibn Mas'ud ẹ̀yin ò ní wípé radiyallahu anhu tá a bá ti ń fi Quran kírun o ká má ṣàlàyé máa bẹ́ẹ̀ fi bẹ ọba adẹ́dà torí iqra'ul Quran was'allahu bihi ẹ ké Quran ẹ fi bẹ lọ́n onítorí àwọn kan ń bọ̀ wọ́n máa kakura wọ́n máa fi bẹ̀yàn wọ́n máa fi tọrọ lọ́wọ́ ẹ̀dá aha so nínú sùjádà náà a lè bẹ̀ẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ibi téèyàn ti súnmọ́ lọ́hùn ọba jù nínú òrun ní àsìkò tó wà nínú sájídà nítorí náà ẹ kún fún bẹ́ẹ̀ lọ́hùn ọba pípọ̀ nínú sùjádà yín ó kù dẹ̀dẹ̀ kọ́lọ́hùn ọba ó fi tẹ̀ ń fẹ́ kó fi tó yín lọ́wọ́ ló fi jẹ́ pé ẹni tí ò gbọ́ lárúbáwá gan tó ti kàráǹgídá tó bá wà nírú ipò báyìí ó lè ṣèdè abínibí rẹ̀ wípé tọ́ ọba rẹ̀dà elétí kárẹ̀ yóò ọba tó gbọ́ gbogbo èdè ntí ń ṣe mí ni ntí ń ṣe mí ni ntí ń ṣe mí ni bá ń gbọ́ bùkátà mi ṣùgbọ́n ẹni tó lè sọ lárúbáwá tátàtà kọ́ wá àdúrà tọ́jọ́ mọ́ nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́là ló dáa jù mọ́sálẹ̀ nǹkan fẹ́ lé bákan òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́là ti là kalẹ̀ kí lásọ̀ aláàmàlà sáhẹ́lẹ́ ilẹ̀ máa jẹ́ àtẹ̀hù sáhẹ́lẹ́ wà á ń tẹ́tẹ́ jẹ́ alùlhàzì ní ìdá ṣì tẹ̀ sáhẹ́lẹ́ gbogbo orun kàmáwọn aláàmà ìyẹn wà nù dààmú aláàmà rahmataka arju فلا تكلني إلى نفسي طرفة عين واصلي لي شأني كله لا إله إلا أنت àtàbí ó lè jẹ́ pé àrùn kan ní dàlám Allahumma aafini fi badani Allahumma aafini fi sam'i Allahumma aafini fi basari la ilaha illa ant you know èyí wà ń bẹ asalullahi alazima rabbal arshil azim an yashfi'ani gbogbo orú rẹ̀ wà báwọn tẹ́yìn ó lóòdù sínú òrun tó jẹ́ pé bọ́lọ̀ máa ti ń gbàrún báyìí yóò gba gbogbo ẹ̀ papọ̀ ni eléyìí lọ́yà jù. so ẹjọ tí téèyàn bá yà kírun tán generally after nine. kọ́ṣà káàr kó máa. kó dẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́ṣà káàr kó bẹ́ẹ̀ lọ́hùn. bá a kò gbọ́dọ̀ tẹ́wọ́ sókè. na want. salaamaleykum sir. wa aleykum salaam tula. sa àwọn question mi bíi márùn-ún ni sa ọ̀ṣẹ́kì béèrè mẹ́ta náà. aláwọ̀ ṣe ń rọrùn ọkọlọ́hún fún wa ní ìdáhùn rẹ̀. sa one ó ní pé bíi tí mo bá kírun lọ́wọ́ nísìn tí ọmọ kékeré kan wá ń gba ìmí kọjá due to my ruku mo á gba àrègé méjì ní bóyá èèyàn kí jọmọ ọ ń kí bóyá ń da kí so ọmọ yẹn wá ń sunkún sunkún bet. má gba ọmọ lórí irun. no bóyá mistakenly sir. okay. bóyá no as in ó fẹ́ ó fẹ́ wá ruku ó fẹ́ ruku dẹ ọmọ yẹn wá ń kọjá ó wá gbà so ọmọ yẹn wá ń sunkún ọmọ kékeré dẹ̀ ni kì í ṣe ọmọ tó dàgbà tó ìpínyàn lè sáré pẹ̀t ah. tó lè máa dalẹ̀ ṣe wá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní orí ìrun yẹn náà kò dalẹ̀ ṣé yẹn lè fi ìrun yẹn lẹ̀ kó attend sọmọ yẹn náà because ó máa disturb àwọn. Hmm, ok now ó ṣe béèrè question nísìnyí torí pé kó má bàa disturb àwọn tí ń kírun bẹ́ẹ̀ ni ó lè ó lè kúrò lórí irun kọ pẹ̀tẹ̀ kó má bàa disturb àwọn tó ń kírun ṣùgbọ́n tó bá jẹ́ pé ìrun ọ̀ràn yẹn ní tó ń tẹ̀lé imam kí ọmọ tàbí anybody kọjá níwájú rẹ̀ kò ní láì torí sútúrọ̀ imam ó ní sútúrọ̀ fáwọn tí wọ́n ń bẹ ní ẹ̀yìn rẹ̀ wájú imam ní ẹnìkankan ò ti lè kọjá tó bá dàbá yẹn ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ń dárun kí ni ọjẹ́ yálà ọjọ́ ràn yàn o tàbọ́jẹ́ sunna wọ́n fẹ́ kó fi nǹkan kan síwájú ó kéré tán po bí n tá n fi de kíni ràkúnmí malẹ̀ tẹ́ǹtì malẹ̀ bí ọwọ́ kan kékeré báyìí tí ó wà conspicuous tó yẹ pé ibẹ̀ nínú wa gbé síwájú ẹni tí ó bá kọjá níwájú rẹ̀ iwájú bẹ̀ ni ó ti kọjá ẹni tó bá fẹ́ kọjá níwájú rẹ̀ tí ì ṣe wájú bẹ̀ kó blọọkù ẹ̀ kó bàjá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ní torí ṣetán torí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là sọ pé kí irú èèyàn bẹ́ẹ̀ ò dúró fún ogójì ọjọ́ tàbí ogójì oṣù tàbí ọdún ó dáa ju wípé kọ́ wá gbẹ̀ṣẹ̀ pé kọ́ kọjá níwájú òun lọ ẹni tó ń kírun lọ sọ ti yé báyìí nìsín aha bọ̀tọ́ bá ti jọ́mọ eke báyìí ọ pé látara yìí pé ọ̀fọwọ́ ti sẹ́yìn ọ wá bẹ̀rẹ̀ ẹkún tó jẹ́ pé ẹkún yẹn kò fẹ́ dá lé bọ̀rọ̀ tí yọ́dẹ̀ ṣàwáṣà ẹ̀yìn yọ́ darí borí gbogbo àwọn tí wọ́n ń kírun tó ìmáàmù gangba mi ó lè ó lè confuse rẹ̀ tó bá yẹ pé ó lè mú ọmọ yẹn kó pẹ́ tiẹ̀ kó fi dákẹ́ kó fi continue fọláìlham ọmọ mi àti pẹ́ tiẹ̀ gan ó lè mọ̀ rọrùn tó bá fi dàbáwọn kọ́ ọmọ kírun ẹ̀ lọ́bẹ̀ta náà náà atihim mọ́kàbẹ̀rù. sàlẹ̀ kejì sà sàlẹ̀ kejì. ẹ ọbẹ̀ ṣàlékún fún wa lórí rẹ̀. mo kàn mọ́sálà kan ó kọ́mà ó sọ sí mi lọ́kàn. na so tó yẹ pé mokif tí mo take ni. na so máa ní kí n tutù ẹ̀. a ti bí àyíṣà. ẹni tó fẹ́ tí wọ́n ní ká prevent pé ká má yẹ kó gbà wa kọjá. na ìyẹn tó bá yẹ pa ní sotro. na bọ̀ tí yóò bá ní sutrọ̀ mo fi pé èyàn ò ní kì í ṣọ̀rọ̀ yàn. tí yóò bá ní sutrọ̀ ẹni tó ń kírun ẹlẹ́ṣẹ̀ ni. Ah, kéèyàn má gba àjọ ẹ̀ lọ bẹ́tà tàbí téèyàn bá ní nǹkan kan láti fi ràn lọ́wọ́ kéèyàn bá gbé síwájú rẹ̀ kéèyàn gba wájú yẹn kọjá. sọ ẹlẹ́kejì ni wípé ọ̀rẹ́ mi kọ́ wà so ó ní business kan tó máa ń ṣe so business yẹn ó máa ń fi help àwọn èèyàn bíi kìí ṣe bank bẹ̀ẹ̀ tó ní business ẹ̀ bíi téèyàn bá ní ìdòwò ó máa lọ bá ó máa gba interest kékeré instead tó máa fi gba interest nílá hmm. no please let me finish please let me finish let me finish so ìkan tó wá ṣẹlẹ̀ ni pé as at now ó wá wà somehow broke in finance so ó wá ní pé kémi join ẹ̀ wípé ó kẹsẹ́ mi nìkan wá pọ̀ wípé kó má jẹun nìkan wípé owó tóun ń lò yẹn pé owó yẹn ti kéré but with the intention tèmi fẹ́ fi lọ ṣáà kẹ́tẹ́ bá sọ nígbà ó really really matter so with the intention tèmi fẹ́ lọ ni pé màá kàn ṣe bí fixed deposit then tó bá ti tásìkò tí mo ní ìdówó mi èmi ò ní bá wọn gba interest lórí owó yẹn màá kàn gba owó mi. kì í ṣe fixed deposit money àbí kì í ṣe fixed deposit money finance wise o technical kini finance ṣorí rìbá àti kékeré rẹ o àti ńlá rẹ a èèwọ̀ ni hmm. bí ẹni tó kán ọtí kékeré sẹ́nu náà ni tí ò mu àmupárabọ̀ tó rọra mu tó fi rọ náírà wò bá bí nǹkan kan náà ni. Hmm. okay and again sir ètò kéré jù nínú ìyà rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ni wípé àwọn tí wọ́n ń jẹ rìbá wọ́n ó jí dìde ní bí wèrè la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbatuhu shaytanu minal mas subhanallah wọn ò ní dìde níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama tá a dìde nínú sàárè òun ní fi dá wọn mọ̀ wípé àwọn tí wọ́n ń jẹ rìbá lélẹ́yìí torí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo àbí gbogbo òṣèṣí téèyàn ń ṣe láyé ń bí yóò lápa ní bá a bá ṣe fẹ́ jíǹde ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àwọn kan bẹ tó jẹ́ pé ojú wọn yóò máa tàn mọ́lẹ̀ ni àwọn oníkìyàmù lẹ́yìn àwọn oríṣiríṣi báwọn báwọn báwọn tá à ń tí ń jẹrìbá wọn ó dìde ní bí wọn máa ṣe wọ́nra wọ́nra wọn máa ṣe bí asínwín wọn fi mọ̀ pé ah, àwọn elérìbá lélẹ̀ kọ́lọ́n ọ̀yà ẹ̀rọ burúkú. sáà ẹlẹ́ẹ̀kẹta ó ní bí bros mo pé so handshake ó ní pé kéèyàn shake bóyá family ẹ̀ kò sí èèwọ̀ ń bẹ̀ but as in to a female. ọkùnrin sọkùnrin. bẹ́ẹ̀ ní obìnrin sọkùnrin. ó ṣe lábàáyé. ipò obìnrin sọkùnrin pé èèyàn lè ní àṣẹ pẹ̀lú bóyá family ẹ̀. ẹni téèyàn ò lè fẹ́. bẹ́ẹ̀ ni. torí family lédè Yorùbá ó ó ó a gbọ́dọ̀ define rẹ̀ ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò. Brother, sister, náà wọ́n ń pè é ṣùgbọ́n wọ́n lè fẹ́ra nínú òfin Yorùbá ah, nínú òfin ẹ̀sìn Islam sorry nínú Islam wọ́n lè fẹ́ra ṣùgbọ́n nínú Yorùbá ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ ni tí wọ́n kà kún un so ìyẹn gan ibi tó tí wọn tí tíyẹn ò ti sí ó ní láti Ìlọrin upwards torí effect jihad ṣe Usman ibn Fodi rahimahullah. Uh -huh ó ìlàpá lára wọn débẹ̀ Ìlọrin ìyẹn kò sí wàhálà nínú rẹ̀ wọ́n fọ tẹ̀gbọ́ntàbúrò àwọn ọmọ wọn ń fẹ́ra wọn aure nzumunchi yes aure ìyẹn ìgbéyàwó èso ẹbí pọ̀ something like that ọmọ ń ṣẹlẹ̀ so ẹni tó jẹ́ pé kì í ṣe maharam rẹ̀ o lè ṣe o lè tó ṣe maharam fún o lè ṣe kẹ̀. sàtúbà jẹ́ ọmọ ọ̀gá mi ń kọ́ tó dẹ̀ fẹ́ shake me! ṣáàkẹ́ bí insult ló máa jẹ́ tó dẹ̀ jẹ́ níwájú congregation sir. àlàyé ó ti kọ́kọ́ wá kó tó kí ẹ̀ tó kó tó di wàá ṣàlàyé ah, sir báyìí báyìí báyìí ni wàá ṣàlàyé because kí ìyàrí yanu comb hmm. kí wọ́n ti bọ́ná kọ́ wá pọ́n kọ́ wá fi ya ara rẹ sọ̀rọ̀ bó ṣe máa rí ó sàn fún ọjú yí pé kọ́ fọwọ́ kan obìnrin tọ́ lẹ́tọ̀ sí lọ so èyí ni wàá máa wàá máa wàá máa fi ṣe òǹdíwọ̀n láti máa sọ pé ntáyé ọ̀sọ̀ torí tí wọ́n sọ̀hún tí wàhálà ọba adẹ́dà bá dé wọn ò lè gbà ọ́ lẹ̀ na otherwise. sir ẹlẹ́kẹrin sir. na. o ní pé ṣéyàn lè kí two compulsory prayers bí ó kí zúrì bíbà ó wá tún débì kan ó tún lọ kí zúrì mi ṣé èèyàn lè ṣe sà. náfìlà ló kílẹ̀ kejì yẹn tà kọ́kọ́ tó kí yẹn lọ́ràn yẹn. ok sir. it's no more two compulsory prayers ó ti di one compulsory and one non-compulsory under or following imam observing compulsory one. now. ó àníyàn rẹ ni wípé kó kírun ọ̀ràn yẹn méjì lẹ́ẹ̀mejì àbí kí ló ń sọ. yóò kẹ́ ṣe àníyàn ah, bí níbi iṣẹ́ wa mo jẹ́ ẹ̀rí kírun tèmi because mo dúró dúró dúró so mo àdìtẹ̀ rí àwọn èèyàn ní mosque wa ń bẹ̀yẹ so mo wá kírun tèmi so nígbà tí mo wá kírun tán èmi nìkan mo dá kí so àwọn èèyàn wá dé sásìkò bẹ́ẹ̀ ni sásìkò so nígbà táwọn èèyàn wá dé bí around thirty minutes after tèmi ṣe wà mosque náà wá ní à ah, ṣé wọ́n ti kírun nígbà tí á ní kí wípé kò sí ìkankan kò sí láì fi hàn kan bẹ̀. àwọn gbalada. tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń dìlé irun ni wọn ò kírun sásìkò ìwọ wá kí tiẹ̀ sásìkò o ti mọ́nà ọ̀yàn rẹ wá tó bá wá dé masjid tó bá sì bá wọn tí wọ́n ń kírun yẹn wàá bá wọn kí òjíṣẹ́ náà sọ́lá àṣàlám ní ajẹ́ náfìlà fún ẹ nítorí òjíṣẹ́ náà sọ́lá àṣàlám sọ ṣùgbọ́n ọwọ́ adébẹ̀ wọ́n ti sálámà ò ní láti kí nǹkan kan àyàfi bọ́yá kò ṣe tẹ́yẹ tó masjid náà ọlọ́run eh, ọ̀dà. ẹ̀sà ẹlẹ́karùn yẹn ó wà very very important sir. tèmi o i don't know about any other but tèmi sir. ọba gbé síwájú torí bọ́ wà very very important. sá ó ní pé nípa ìrun bíi ìrun ọ̀ranyàn márùnlá ní that is ṣubí zuri asiri magrib and ishai sa wọ́n fẹ́ kí. ọjọ́ márùn lọ. ok sir bẹ́ẹ̀ni márùn tóbi mọ nìyẹn sir. lóòjọ́ márùn bẹ́ẹ̀ ni. sir wọ́n fẹ́ kí ẹ ṣàlàyé ipe téèyàn bá bí irú ṣubí yẹn ní ìsìn yẹn wà ṣọ téèyàn bá bá ẹyọkan ẹyọkan náà ló máa kí lè bó wá jẹ aláìlóde máa kí wọ́n sá wọ́n fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ láti bí zoo ẹjọ sáyà ẹ má bínú kó ń bá gbàsíkò. ọba irun ọba raka gbẹ̀yìn zuhur àbí tàbí ti asri. bẹ́ẹ̀ni sà. tàbí ti maghrib. bẹ́ẹ̀ni. tàbí ti isha. bẹ́ẹ̀ni. ok tí wàá fi yanjú ẹ ní èyí tó bá yẹn ṣọ mọ̀ pé raka ẹlẹ́ẹ̀kẹta tiwọn ẹlẹ́ẹ̀kẹrin tàbí ẹ̀kẹta tiwọn ni ṣó ti yẹ tó bá jẹ́ pé zuhur asri àbí isha ẹ̀kẹrin tí wọ́n nìyẹn tùbọ̀ tó bá jẹ́ magrib ẹ̀kẹta tí wọ́n nìyẹn fahim ok àkọ́kọ́ ló jẹ́ fún wọ so bó ṣe ṣe ètò bá fẹ́ mú wa masalan la'an ó bá wọn ní rákà kẹrin zuhur ńgbà wọn sálámà ìwọ E ètò bá wọn kí n bá jẹ́ àkọ́kọ́ tiẹ̀ bó ni wàá ṣe kí ìyókù. sàǹkà tí mo béèrè náà nìyẹn sà. ẹ náà mo ti fún ọ ní mo ti fún ọ ní clue clue yẹn clue yẹn ni ò ní fi ní ò jẹ́ kó o fi ṣìgbọ́yé tó ètò bá wá fẹ́ mú wá lẹ́yìn rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ nìyẹn wàá kí bí wàá ṣe kí rákà ẹlẹ́ẹ̀kejì normally tó bá jẹ́ pé o bá wọn láti pìlẹ̀ ni tó ń túmọ̀ sí wípé tá a bá ti wá ṣe sájúdà méjì wà á jókòó wà á mú tẹ̀sẹ̀hùd wá torí pé rákẹ́lẹ́ kejì rẹ nìyẹn fàáhìn wà á wá tó bá ṣe tẹ̀sẹ̀hùd tán wà á dìde ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ ló mú wa yẹn ẹlẹ́ẹ̀kẹta sá ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ so wà á kí bó ṣe yẹ kó kí rákẹ́lẹ́ kẹta tó ò ní jókòó tó bá múná kàwé wà wá mú àwa jẹ́ pé o ti parí irun rẹ̀ tẹ̀síáwùdù rẹ̀ á di mélòó ń bẹ̀yẹn. méjì sà mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni ìṣúmọ́ ọkọ̀ bẹ́ẹ̀ ni mẹ́ta sà. tó bá yẹ pé magrib ni ìgbà tí wọ́n sálámà rákà ẹ̀kẹta tí wọ́n ẹ̀yìn rẹ̀ ni wọ́n sálámà bọ̀tà kọ́kọ́ tiẹ̀ nìyẹn wọ́n sálámà òdìdé wàá múra ká kan sí wa tó jẹ́ èkejì tiẹ̀ wàá ṣe tashahud òní sálámà wàá tún dìde wàá mẹ́lẹ̀ kẹta tiẹ̀ wa á jẹ́ pé rákà kọ̀ọ̀kan yìí tashahud wà ń bẹ̀ bó ṣe ti ṣe zuur yẹn bẹ́ẹ̀ ni wàá ṣe ti ṣe ti asiri bẹ́ẹ̀ ni wàá ṣe ti ti isha wallahu alam. ẹ ṣe gan ni sá máa túnbọ̀ máa lékún inú mọ́ ẹ sá. ọlọ́run ló ṣe. asalaamualeykum. wa kan salaam tala ẹni tí ó ń àwọn tó ń ṣe transport ń sìn bóyá ọ̀kadà náà dẹni tàbí mọ́tò transport náà ìbáàjẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáàjẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ mm. so ó wá ń wérò ìgbà tó wá débì kan ó wá rí àwọn tí bírò ní ahadi yìí táwọn bírò ní ahadi táwọn náà sọ̀rọ̀ máa ń lọ sí ṣọ́ọ̀tì wọn yẹn mm. so àwọn aṣáta yìí pé kó gbé àwọn dé ibi táwọn ń lọ so either wọn ṣátàrẹ bóyá ṣọ́ọ̀ṣì náà ń lọ ni o tàbí ibi tán máa ń lọ tí ń ṣe crusade pé ibẹ̀ ni kó gbé àwọn lọ ó dẹ̀ wà lẹ́nu sí ẹ̀ ṣé ìyẹn ṣé tàwánu ṣé alàlùí ṣé tàwánu alàlùí fún mi wà lòdì wà nìyẹn já sí àbí báwo sàṣó lè gbé àbí kò lè gbé. wọ́n láwọn àlẹ́ bí bá ṣe gbé sí bí mọ́ni rẹ̀ bá ṣe gbé ok ẹlẹ́kejì sà òun ni pé a máa ń gbọ́ tí wọ́n bá bi yín nípa politics Ben. so èmi ti wọ́ lẹ́nu yín rí dáadáa bẹ́ẹ̀ni wípé kò sí àfáà tí ó sọ wípé kí èèyàn ó tarabọ politics tán pátápátá wọn ṣe ń tarabọ yẹn. barakallahu fi. bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí àfàtúnṣọ yìí pé kíyìn ó yọwọ́ tán pátápátá. bẹ́ẹ̀ni hmm so torí ara àyọ ara kíyàn má yọwọ́ tán pátápátá ní ìkìlọ̀ fún àwọn ọmọ ìyá wa tí wọ́n láwọn ń ṣe politics wípé ṣíríkù ò sí lára politics o haramu kíyàn tójúbọ haramu kíyàn máa ká máa mutí ká máa mugbó ká máa lùyàn ká máa kó jẹ ká òyìn ò sí lára politics o torí àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn Bani Israel àwọn ànábì ọlọ́run ọba ní máa jẹ́ csun tí wọ́n ń ṣe politics wọn torí ìtumọ̀ politics ní wípé ìṣètòòlú kí nǹkan má bàa bàjẹ́ tó ń túmọ̀ sí pé ọ̀nà tá a gbà ṣe tí nǹkan ò fi ní bàjẹ́ ò ní pé ká ní àdé ọkàn pé gbogbo ohun tá à ń ṣe yìí á lè jábọ̀ fọba dẹ́dà democracy wọ́n lè máa wò wípé àwọn jábọ̀ fún àwọn tó vote àwọn rárá mùsùlùmí tí ó bá ń ṣe pólísì ọmọ yìí pé ọlọ́run lòun ọjà bọ̀ fún tó bá ṣe ń tó fi lùfin ọba adẹ́dà yóò jẹ́ ìyá rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alikiyama so gbogbo ohun tí mùsùlùmí ọmọ fi sí ọkàn nìyí bó ṣe jẹ́ pé iṣẹ́ báǹkì nìsín o lè sọ pé báǹkì ni haram but báǹkì rìbá o ni haram àbí bẹ́ẹ̀ kọ́ rúbà náà ni. sà mo wá wò pé irú Nigerian politics today ti gbogbo wa mọ̀ yìí. bẹ́ẹ̀ni so ẹni tó bá ní òun lè tarabọ̀ bẹ́ẹ̀ni so tó jẹ́ mùsùlùmí tó lóun lè tarabọ̀ bẹ́ẹ̀ni tó wá tarabọ̀ tó jẹ́ pé ibi tó fẹ́ gbà lọ bẹ́ẹ̀ni pátì tó fẹ́ gbà lọ yẹn káti ẹ̀ sọ pé wọ́n yọ̀ǹda fún pé kó mọ̀ ṣẹbọ bóyá kó mọ̀ wẹ̀gbẹ́ bẹ́ẹ̀ni so ti yẹ ká sọ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ni so kò wá wẹ̀gbẹ́ bóyá ògbó ni àti gbogbo ilé ìtàn máa ń wọ̀ kó tó di wípé wọ́n mú àwọn ògbóni. tí ó jẹ́ ẹgbẹ́ òkùnkùn wọ́n pè bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá wá ah. bí. kí ni wọ́n máa ń sin bẹ́ẹ̀. wọ́n máa ń sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run náà ni wọ́n ó ah. jẹ́jẹ́ wọ́n búra fẹ́ lòmíì tó yàtọ̀ sọ́lọ́run. kọ́lá wọn yà wá àmì nà yàrá hmm. so kò wọnú ẹgbẹ́ aslan ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n wá mú as a candidate bóyá ibi tó ń lọ sá. wọ́n fi dẹ́. so sà tí wọ́n fẹ́ bèrè ni wípé gbogbo wa mọ̀ yìí pé politics ti bí báyìí yẹn. bẹ́ẹ̀ni democracy rather. bẹ́ẹ̀ni ó ní wípé kófùrù ni. bẹ́ẹ̀ni. àbí so ṣé nítorí àtàwọn ọmọ ìyá kan jọ discuss yàrá dàmí pé ṣé ọ̀nà kófùrù èèyàn lè gbà láti fi àchífù nǹkan kankan bóyá bóyá bí tó ń bá dépò òun ó ṣe báyìí òun ó ṣe báyìí ṣé ọ̀nà kófùrù yìí. sori khiyali nù fantasy nù. No. ana akulu laka hada sarahata àwọn nǹkan pọ̀ tí wọ́n pọn dandan rẹ̀ lé wa lórí tá à ní bá a ṣe lè bọ́ ń bẹ̀ tọ́lẹ̀ tako fún ṣé a sọ pé torí pé ẹ̀tọ́ wa dẹ̀ wà lábẹ́ rẹ̀ sọyí wọ̀lọ́lá a wà sọ pé a torí wípé kò tẹ̀lé ojú ọ̀nà ẹ̀sìn kakuku pati a wà sọra wa pẹ̀lú numbers wa di akaliyat bíntín tó yẹ pé àwọn tí wọn ò yanjú wọn wà mo gbọ́ e, mo gbọ́ ń tán sọ yé dáadáa lórí wípé ọ̀rọ̀ ẹgbẹ́ ìṣẹ̀gbẹ́ but a rí ibi tó yẹ pé títí dìsìn tí wọ́n bá fàyàn kalẹ̀ yìí pé ta ni ó lè ṣàṣojú òun àwọn inú mọ́ṣáláṣí wọ́n ti ń decide. yọ̀dẹ̀ wá fún ọ wọ́n dẹ̀ ń sọ fún yín ètò bá ti ya sí tòfin ọlọ́run ọba má ṣe o wọ́n ń kì í lọ rẹ̀ ó yìí wà ní nàìjíríà dìsìn ó sì wà so olúkálùkù ni ó gbìyànjú bí ó ṣe tún ìgbésí ayé rẹ̀ sí ó dọ̀hún tán ó rí i pé kíní yìí ó rí bákan kó tètè juwọ́lẹ̀ kó kó ń bẹ fún un kò sí ẹ̀rí fún un láti sọ pé wọ́n mọ̀ bá wọn ṣe ṣìrìkì ẹ́ tó jẹ́ pé kò mọ̀gbà tọ́lọ́jọ́ òde. Hmm, sà àwọn tí tabawárẹ́nì tí ó fira rẹ̀ lẹ́sà hmm. lórí ẹ̀ báyẹn tá a rẹ̀ pé mùsùlùmí náà ni. bẹ́ẹ̀ni. so àwa tí àwa ò dìde fún nǹkankan láti lọ dìbò tiwa náà. a ìtọ́ba tí ọkàn anybody bá balẹ̀ lé lórí àrínú àwọn ọmọ àyà pé nílùú ihò ọlọ́run mọ́já wọn bá wọn tẹ̀ka àbò mọ́ láì bẹ́ẹ̀ ni torí wípé ó di òdì nǹkan kan èrú kan náà ni nǹkan kan náà ni ti ń já sí so ntọ́ba yíyé olúkálukú lórí ah tá a bá ní ká lọ ẹni wọn ó sòdodo ẹni yìí yóò ṣe jágbe mọ́ pé ọgbọ́n tí ọba adẹ́dà sọ ni àbí o ti gba kùránì mi yóò dẹ̀ sí wọ́lá àlẹ́ ròyìn wa bẹ̀ but ẹran tí wọ́n ti kẹ́ran mẹ́rù wọ́n ti kẹ́rù mẹ́ran ọ̀hún pé kò sí kò tẹ̀ sí bó ṣe fẹ́ ṣe náà kọ́yìn kúkú rọra yẹra rẹ̀ kọ́ máa wò wọ́n kọ́ máa wo èsì àsìkò tí yóò fi máa ṣèbádà kọ́ wà lọ́mọ bá wọn dúró nínú oòrùn assalamu alaikum warahmatullahi wabarakatuh bari ilé ìka ọmọ. assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹni tó bá dẹ̀ rẹ́dí láti forí fágbọn àwọ̀ jẹ́ tó bá lọ tán. na ìbéèrè mi lórí sọláàtì. na. tí a bá ń kírun jàmá. na. tí ó jẹ́ èyí tí wọ́n ka kéwú ẹ̀ sókè. na. kí ni ẹ̀tọ́ fún àwọn màmú lẹ́yìn ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti máa ka fatia ni àbí wọ́n lẹ́tọ̀ọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ètí ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ìṣesí àwọn sàábé òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ò ní wípé tó bá ti jẹ́ pé irun tá à ń ké sókè ni wọn ò ní kàfátíà wọ́n máa tẹ́tí sí tí màmú ń kà ní ṣùgbọ́n tó bá yẹ pé ìmáàmù tó yẹ pé tó bá kàfátíà tán yóò dùn ó yóò sinmi díẹ̀ tí sinmi yẹn àsìkò tó fi dúró sí yẹn ó tó kàfátíà ní kéèyàn kàfátíà ṣùgbọ́n tí ìbá ṣe pé ìyẹn wọ́n ti gbé kú kìí sọ̀rọ̀ yẹn fún láti kà èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ìṣesẹ́ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ náà. jazakumullahu khairan ìbéèrè ni pé nípa ọ̀rọ̀ ẹgbẹ́ a máa ń gbọ́ tí àwọn afákọ́ máa sọ pé kò sí ẹgbẹ́ tí èèyàn ò lè ṣe ṣùgbọ́n nǹkan tí a fẹ́ lò ní pé kí ni nǹkan tí wọ́n ń ṣe mẹ́rin gangan gangan mọ́ pé ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó ní ẹ̀rí ṣé ó fẹsẹ̀ múlẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò sẹ́gbẹ́ tí yóò lè ṣe ó fà wọlé ṣe kúfùrù wà hurun but ẹgbẹ́ kan ṣoṣo tọ́lọ́run ọba ti làálẹ̀ fún wa a gbọ́dọ̀ má ṣe ẹni tí ọba ṣe yọjẹ́ àjọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kò ní kò sí kò ní rálìjẹ́ náà wọ̀ ó Islam. gẹ́gẹ́ bí mùsùlùmí má wàá fi ìgbèkùn má fi dera rẹ bá gbogbo mùsùlùmí ṣe lórí kíni bẹ́rù wọ́tọ́kọ̀ọ́ kí ni wọ́n ń ṣe ah wọ́n ń ṣe gbéyàwó ah ọ̀yọ́jú síbẹ̀ eh, gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ó ń ṣe ma ó ń ní bùkátà sí nǹkankan ó ní the assistance wà ló fi jẹ́ pé nínú àwọn ẹlẹ́gbẹ́dẹ́ <laughs> alhamdulillah a rí nínú ọmọ ìyá wa ó ní accident débi pé ẹ̀yìn rẹ̀ yẹ̀ wọ́n fẹ́ operation fún torí wípé kì í wá sí ìjọ ẹgbẹ́ déédéé wọ́n mọ̀ pé jọ wọn ni bò torí pé kì í wá déédéé operation rẹ̀ owó tí wọ́n bá raise wọ́n fi ń rà rè ọ̀kan nínú wọn ló sọ pé ọjẹ́ gbabi tí wọ́n ti sẹgbẹ́ lọ gbàyà halkọ ní masjidu shita ní ìdímú bẹ́ẹ̀ báyìí báyìí báyìí báyìí ní kéèsì òun àwọn ọmọ àyàdẹ investigate ẹ ṣé n ti ń sọ èso òdodo ni òdodo ni ok gbà mú gbogbo dọ́kúmẹ́ǹtì wa wọ́n dẹ̀ sanwó rẹ̀ alhamdulillah hadha wa gbogbo mùsùlùmí tó bá wá báwọn kódà bọ́ bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí taari pó wà lórí ìnira tó jẹ́ ni tó sún mọ́ alábàágbé wa tàbí bá ọ̀ràn yẹn ní kánà lọ́wọ́ bí mùsùlùmí ṣe lò gbésí ayé ní ìgbésí ayé freedom lábẹ́ àṣìá Islam kìí ṣe wípé kíyàn sọra rẹ̀ sígbèkùn ah Sheikh Abdullahi kú Abdullahi wo ṣé Abdullahi tẹgbẹ́ wa ó ṣẹlẹ̀ mo gbọ́ yìí ni lágbàáyà ṣe Sheikh wo Sheikh kankan wọn ni rárá wọn so tí bá ti ṣètẹ́gbẹ́ ẹ̀yìn èyíkéyìí tí bá ṣe aburú bá kàn án mùsùlùmí èfira rẹ̀ sí gbẹ̀kùn báyìí ṣó ọ pàtàkì. èyí tí ṣe kẹta ni nípa ìyẹn irun tí jẹ́ méjì méjì méjì tí kọmọdé jẹ́ ẹ̀yọ̀kan tó yẹ pé àwọn mìtún ṣe méjì bẹ́ kí ẹ bá ṣe àlàyé àárín ẹ̀dàdà ó lè jẹ́ mẹ́rin Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar jẹ́jẹ́ àtúnṣe Allahu akbar Allahu akbar ṣẹ́dá la ilaha illallah ṣẹ́dá la ilaha illallah ẹ̀yìn òní tẹ̀rẹ̀bí kásẹ̀ tó wá gbóhùn sókè. Okay ashhadu an la ilaha illa Allah ọ̀kanù ah, òkejì Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah èyàn pèdé lẹ́bẹ̀ẹ́ tàbí Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah èyàn pèdé lẹ́bẹ̀ẹ́ الله أكبر الله أكبر قل جنا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله ثلاثة حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله قل جنا الله أكبر, الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله pé قد قامت الصلاة لا كشوشو أريد ṣoṣo له فاهم؟ نعم nílẹ̀. fàáhìm nà. ìsàkùnlẹ̀ khair. ọ̀ǹtì. dábàá <laughs> mo gbóòórùn bẹ́ẹ̀. kọ́lọ̀ ń jẹ́ àárín yín pẹ́ lórí dada. àtiwọ́ náà. lérí ìbéèrè ẹ̀rí kún mi béèrè ẹ sì rí fáàmì sínú kìtàbù. lórí mo rí fáàrí sínú thermodol mustata. naam naam. lérí àwọn tí tí bàbá mú wá níbẹ̀. bẹ́ẹ̀ni. afa n sọ wípé àwọn rí ẹ̀rí pé Anas ibn Malik rọ ìwà pàmì rẹ̀ ọdẹ àwọn àná. naam. pàmì bí sọlá lọ sọ fún wípé kọ́ sọ pé Allahu akbar ashhadu an la ilaha illallah fáwọn dẹ́ pé yín àwọn sọ fún yín àdìsí yẹn dẹ̀ sahih. ó sọ pé ẹ sọ pé àdìsí yẹn òun náà wá lára àwọn àdìsí wọn. ahọ́n lè gbé mi tàbí ké tí ó gbé òun. <laughs> jazakallahu khair. mumkin mumkin ana ma sún lọ́sùtù ma sún ma. lórí àdìsí yẹn kó bá tiẹ̀ sọ pé ó sọ yìí. a má jà sọ báwọn àkọ́kọ́ fi rinlẹ̀ náà ṣe pé sọ yìí tó bá jẹ́ pọ̀ sọ yìí yẹn ṣẹ́ṣẹ́ náà nìyẹn ṣáàzì ṣẹ́ńṣẹ́lẹ̀ ṣètọ́ni ẹ̀. Jazakallah àmọ̀ kò ṣe. tó bá di next week gbogbo kí ni bá sì wú rinlẹ̀ lé lórí rẹ̀ á kó gbogbo ẹ̀ wá ọlọ́run ṣọ́ àjùbá náà. lórí ọ̀rọ̀ àwọn àfáà tó pé haram ni custom a ní ìdí ìwé wọn. àwọn àdìlà yẹn á kó wọn wá ní custom duty. bẹ́ẹ̀ni á kó wọn wá. Jazakallah khair àti àfáà náà yóò fi. asalaamualeykum. <laughs> alaikum salaam. fẹ́ẹ̀nì. naam kọ́lọ́n jẹ́ kí arin yín pẹ́ ní sọ̀rọ̀ ok naam lórí ah, dáadáa tẹ̀yìn naa Ibere mi ni pé ah, mo kirun ní mọ́ṣáláṣí kan. naam. so wa ápùn pe ìmáàmù to n kirun nibe. Wọn ń gbóhùn sókè wọn ń gbóhùn sílẹ̀ bíi tó bá ń ṣàlàwà gbà à dáadáa. ó wá ápùn pé a wà lórí sùjúd. Hmm. náà wọ́n wá fẹ́ wá sókè ní alákọ̀ọ́kọ́ bọ́ ṣe lọ sájúdà bọ́ ṣe fẹ́ wá sókè lálákọ̀ọ́kọ́ àwọn kan gbọ́ àwọn kan ò gbọ́. àwọn tí wọ́n bá gbọ́ kí wọ́n bá gbóhùn sókè. ó wá pín pé àwọn ò wá gbóhùn sókè so àwa wá ń dúró pé kí màmú ṣe aláwàpá kó ṣàlàpá ṣàgbà ó pé òkè bóyá ìyẹn fẹ́ gùn díẹ̀ ni hmm. so ìgbà tó máa fi wá dìde tá máa gbà lápá òkè lọ́lọ́ straight àwọn ò àṣà ní subhanallah buhari pé wọn response subhanallah pé àwa náà ti suspect pé ó dà pé àti àti mixi sajida kan sajida kan nah. so àwa lọ bẹ́ẹ̀ títí títí ta fi kírun yẹn tán. Hmm, ẹ bá ṣe sajida kẹlọ bá wọn ṣùgbọ́n tẹ ẹ bá ti lọ tán kẹ ẹ tó ẹ bá lọ bẹ́ẹ̀ ṣe àwọn ọgbà ti mixi sajida kan. naam naam. ìbéèrè wa nìyẹn pé kí ni kí ni a máa ṣe sí bẹ́ẹ̀ ni. àwọn afáàkàn ní ká mú sajida yẹn wá àwọn akáàkàn ní ẹtì mísìlá kàkàn kẹmúra kàkàn wa. ká mú ìkejì e-, yẹn ni wọ́n fọ mí lọ́kàn balẹ̀ jù. ní àwa tá a wà lẹ́yìn wọn. ẹ̀yin tí ẹ mísì sájídà kan wa tí wọ́n bá sálámà kẹmú sájídà kan wa kẹtù ṣe tẹ̀síwájú kẹtù sálámà. àwọn afakan ní rákà yẹn tẹ̀sí lórí rẹ̀ yẹn ẹtì mísì rákà yẹn kẹ kúkú mọ́ rákà yẹn wa completely. complete ìyẹn ló fọ mí lọ́kàn balẹ̀ ká mú wákàtí sálámọ̀ lásán ká má ṣe sùjúdù sáwí. ká má ṣe. sùjúdù sáwí ká kàn mú wá lásán. ẹ mú sá ẹ mú sáwí wá. naam ok jazakum khair. wà á tún fún jazakum. naam e- ìbéèrè kejì ni pé. <laughs> ọwọ́ rẹ̀ ní máìkì wa bismillah. <laughs> naam pé béèrè mi ẹlẹ́ẹ̀kejì ni lórí ọ̀rọ̀ bíi pé èèyàn ń ṣe ọjọ́ bí. naam ó wá jẹ́ pé bí nísìn pé kí. ó ń sọjọ́ bí. no kò ń ṣe pé ó ń ṣe. ó jẹ́ ọjọ́ ọjọ́ tó bí. now. now so ipe kéèyàn wọn máa gbàwẹ̀ nítorí mo ti gbọ́ nítorí pé kéèyàn gbàwẹ̀ ní. ká kọ̀sẹ̀ tó sọ pé kéèyàn gbàwẹ̀ òjíṣẹ́ náà sàn mm. àṣìlá máa ń gbàwẹ̀ níjọ́ ìsìn wọn béèrè pé kí ló dé tó fi jẹ́ pé ààwẹ̀ ìsìn rẹ̀ rẹ́gúlà oníjọ́ tí wọ́n bí òun nù. No من هو الذي لا yantiqu anil hawa in huwa ila wahyu yuha ọlọ́run ọba ló ní kó gba àwẹ̀ ń jọun kó fi dúpẹ́ fóun sọ̀hí sọ́sọ́ bẹ́ẹ̀ fún Abubakar rẹ̀dàlá ànú kò sẹ́ni tó dáa tó nínú umma nínú àwùjọ ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba ẹni tó tún tẹ̀lé Umar bin Khattab rẹ̀dàlá ànú ajma'in wọ́n sọ bẹ́ẹ̀ fún ọgbọ́pọ̀ gba àwẹ̀ rí pé sọ pé ń jọ tí wọ́n bí ni mò ń gba àwẹ̀ tàbí Uthman bin Affan radiyallahu anhu ajma'in ọgbọ́rọ̀ ẹ̀rí àbí Imam Ali radiyallahu anhu ọgbọ́ bẹ́ẹ̀rì là torí náà tiẹ̀ kò sùn sí ya rẹ̀ nu ọlọ́run fi yà sọ́tọ̀ ni a lè bá a lè kọ́pì rẹ̀ lórí èèyàn bó ṣe jẹ́ yí pé a fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ẹni tó bá kọjá mẹ́rin ó ti di pé ká mú tìmọ́lé ká dá ṣẹ̀ríà fún. Ah. so kò sí ẹ̀rí fún. à ń retí tó o bá rí no problem. <laughs> lórí bẹ́ẹ̀dẹ̀ yẹn ni sà ẹ jẹ́ kí n take advantage yẹn ẹ má bí sọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà máa ń fẹ́ dọ́gbọ́ sí. asalaamualeykum. wa aleykum salaam. ẹ jọ wọ́n kí astri ní mosque now adẹ̀mọ̀ nísìnyí pé astri ti wà níbi quarter after four twenty no, after four. rárá ta a pe astri nísìnyí níbi twenty two after four a kì ní four thirty. all right now okay àwọn akí ti wọ́n fọ̀. ká ká sọ ká ṣàlàyé fún wọn. okay subu nísìnyí ti change. okay ó ti ń wọlé nísìnyí nǹkan bíi six. okay eh, fajiri ó ti ń wọlé ní nǹkan bíi six nísìnyí. nígbà tí wọ́n kí zuru sa tẹ́sán mi ni ìgbà tí wọ́n kí zoro mo sùn. na zoro yẹn wọn kí sásìkò. wọ́n kí bọ̀ èmi sùn. ok so ìgbà tí màá tají níbi yàrá ń fọ yẹn. bẹ́ẹ̀ni wọ́n á wò pé ah, ṣé mo lè fi aṣùtàn kí yẹn ṣé mo lè dà níyàn zoro mọ́. bẹ́ẹ̀ni ṣó mu. ó mu ó mu ẹ dà níyàn zoro ẹ fi tẹ̀lé ìmáàmù tó ń kí àṣírí lẹ́yìn. lágbo mẹ́rin tí o ti wọlé yẹn mo sọ. tí o ti wọlé òkè àwọn yẹn náfìlà àwọn rò pa làwọn ń kí. Okay. now ṣé mo lè <laughs> now but ẹ ṣàlàyé fún wọn o tẹ́ ẹ bá kírun tẹ́ ẹ fi ṣàlàyé fún yín pé irun tí mo bá ń kí zuru mi ni mo kí lẹ́yìn yín torí pé rákà mẹ́rin náà ni ọ̀ràn yẹn ni fẹ́mi but nafla ni fẹ́yìn torí pé àsìkò ẹni tó kírun kásìkò rẹ̀ tó tó kò nírun ẹ ṣàlàyé fún wọn bá àyàfi tó bá já rìnrìn àjò tàbí ẹni tó ní uzur sọlátìlá azar nàmà tùsà nà ọmọ tí bàbá rẹ̀ bá ṣe ní tipátipá. ọmọ tí. bàbá rẹ̀ bá ṣe ní tipa. bàbá rẹ̀ bá ṣe ṣe kó ṣe. ó ní tipa. bàbá náà ti wá kú. adẹ̀gbọ́yé pọ́n ní bí bàbá bá kú èèyàn lè máa ṣàdúrà fún. ṣé ọmọ tún lè máa ṣàdúrà fún bàbá náà. bẹ́ẹ̀ni kò bọ́ ìwọ rí pé òun ni bàbá rẹ̀ kú ò bó tiẹ̀ jẹ́ pẹ́ lẹ́ṣẹ̀ ni. Jazakumullah khairan. Wow. Wow. Now. Jazakumullahu khairan sir. tó wọ́n ní ìbéèrè wá látọ̀dọ̀ àwọn sisters lókè ni wọ́n ní obìnrin tí ó jókòó sílé nítẹ̀lé àṣẹ ti ọba adẹ́dà. náà tó sọ pé waqarna fi buyutikunna. náà so wọ́n wá ní ọba adẹ́dà wá kára pé ọkọ rẹ̀ jáde láyé nì òun sì ní kò ní nǹkan kan tí ó ń ṣe ní ètò fi ń wá owó àbí nǹkan kí ló kọ́ filẹ̀ eh, eh, kò tẹ̀ sí nǹkan tọ́kọ́ filẹ̀ eh, wọn ò fẹ́ àlàyé yẹn sí ìwà ìsà so wọ́n ní irú ìgbésí ayé wo ni obìnrin náà wà gbé lẹ́yìn ìgbà tí ọkọ ẹ̀ ti wá ìgbésí ayé tó lọ́wọ́ bá kádàrà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo níbẹ̀ wọ́n gbọ́dọ̀ mójútó kí a máa jẹ responsibility wọn ni bó ṣe jẹ́ pé nísìn a rí ọmọbìnrin tó ń lò jab tó ń lọ àwọn kan fẹ́ mọ̀ lẹ́sìtẹ̀ gbogbo ẹni tó bá lóun lágbọ̀ọ́yé ó gbọ́dọ̀ defend rẹ̀ tí wọn ò bá fi defend rẹ̀ wọ́n tí wọ́n fi ṣe àbòsí sọmọbìnrin yẹn wọ́n jẹ ìyà láti nù sáré lọ torí ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni ó ní أمر بعبد أن يجلد في قبره مئة جلدة وما زال يسأل ويدعو حتى جعلت جلدة واحدة فلما جلد ملأ قبره نارا فلما أفاق قال لما جلدتموني قالوا إنك صليت صلاة بدون التهور ومررت بمظلوم walam tansuru mazlum òjíṣẹ́ náà sílá àṣìlám ni arákùnrin kan ọlọ́run pa àwọn màláìka láṣẹ kí wọ́n fún un ní ẹgbàá ọgọ́rùn-ún nínú sàárè ọ wá ń bẹ lọ́wọ́n ọba ọ ń bẹ lọ́wọ́n ọba yín tún ṣe béèrè èmi mo ṣe tó fi dà báyìí ńgbà tí ẹ̀bẹ̀ yìí pọ̀ tádùá yìí pọ̀ torí pé olùgbàgbọ́ òdodo torí pé olùgbàgbọ́ òdodo tó bá yẹ pé kèfèrí ni wọ́n máa dùn alkẹfìrí ní ìlàtàrà gbogbo tó bá ṣe ládùn àwọn kan wéṣítà mara rẹ̀ ni wọ́n wá pa ọgọ́rùn-ún wọ́n wá ẹyọ kan ṣoṣo wọ́n wá nà ń bẹ̀ but oró ẹyọ kan ṣoṣo gbàngbà wọ́n nà sàárè gbiná ni gba iná yẹn wá lọlẹ̀ wá ní èmi mo ṣe tẹ́ẹ̀fì nà mí lẹ́gba wọ́n ní ó kírun kan láìṣe mọ́tótó tọ́lá àwọn tí wọ́n lé ọmọ ń tọ̀ wọn bìkítà wọn ò ṣe istibra kúrò níbi ìtọ̀ wọ́n kàn dálẹ̀ náà ni wọn ò ní kórarún kọ́kántán òróró ọ̀tọ̀ pẹ́pẹ́ẹ̀gbẹ́ ìmẹ́lára ṣòkòtò kìí ṣe àpèjúwe mùsùlùmí òjíṣẹ́ lọ́sọ̀lá àṣálàm ni wọ́n mọ̀ rọ́tẹ̀bí mùsùlùmí ọkọjá lẹ́gbẹ̀ẹ́ ni tí wọ́n ń ṣàbòsí sí ọ̀ọ́dẹ̀ ránṣẹ́ tóbi ẹ abá ti rẹ́ ní obìnrin ìmọ̀ ó lò ní tàbí ó lò hijab ọ̀wọ̀ ìwọ rẹ̀ ó ti dọ̀nà yẹn lé lórí a gbọ́dọ̀ jẹ́ kí àwọn kan fẹ́ wá molested eégún mọ̀lẹ́ mọ̀lẹ́ ò léégún eégún mùsùlùmí káwọn á mọ̀ molested haram ni gbogbo ìwọ rẹ̀ aṣọ obìnrin tọkọ rẹ̀ jáde láyé tí ò sí ọ̀nà jíjẹ mímu a gbọ́dọ̀ ṣe ń gbìyànjú fún un á dáwọ́ jọ fún láti ránṣẹ́ èyí pàtàkì láti mú ìwọ̀ ọba adẹ́dà tọ́lọ́run gbélé lórí kó fi rọ̀ ọlọ́run láti ṣe náà èyí pàtàkì ni ó fi jẹ́ wípé kéèyàn fẹ́ opó ládàtọ̀ pọ̀ ń bẹ́ ń di rẹ̀ but kìí ṣe irúwó ògìrì wa ló lè fẹ́ opó ẹni tí ó ní ìpáyà ọlọ́run ọba tí ó dẹ̀ gbé nígbé ẹ̀sìn wípé gbogbo wàhálà tó ń bá rí ń bẹ̀ ojúṣe ẹ̀sìn ni ó ń retí ẹ̀sìn lọ́dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala na kéèsè wípé ah wọn kúkú ti ní ládàá wà ń bẹ ọ̀làgbára rẹ̀ ọ̀làrùnbọ̀ la. jazakumullahu khairan. na ìbéèrè kejì wọ́n nígbà tó ṣe wípé ilé náà ni àwọn ọmọbìnrin wọn ó padà jókòó sí. wọ́n ní ìjọ yẹ ká rán wọn lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ àti iléèwé gíga. bẹ́ẹ̀ni wọ́n mọ̀wé wọ́n mọ̀ kéwù. ojú inú là ojú tìta náà là àwọn ni wọ́n lè mójútó ayé ju àwọn olójú kan tàbá fọ́jú ráúráú lọ látara wípé kí ni ẹ̀tọ́ ọmọ wọ́n lè lò ó láti fi ṣiṣẹ́ inú ilé tí wọ́n fi gbowó tiwọn but kìí ṣe wípé wọ́n máa lé ayé káàkiri bọ́kùnrin náà sì ń lé ká rárá wọ́n lè ṣiṣẹ́ but kìí ṣiṣẹ́ tó jẹ́ wípé yóò wá sọ ìmójútó ọmọ nínú ilé tàbí mójútó kan yóò wá di tọ́jẹ́ wípé bí mo lè ṣe ń ṣe ni èyí ò sí wẹ̀ ọ̀ràn yẹn iṣẹ́ ni tó wà lórí rẹ̀ so Islam fi àlàlà ó lè ṣe business ọkọ rẹ̀ ó bá mójútó ọgọ̀rọ̀ ń bẹ̀ ó lè ṣòwò ó lè kọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo oríṣiríṣi nǹkan yìí ló lè ṣe alhamdulilayi rẹ̀ ti rí ọgọ̀rọ̀ nínú àwọn ọmọ yàrá nísìn wọ́n ṣe homeschooling fáwọn ọmọ nínú ilé wọ́n dá ọmọ ń jọ fún wọn dájúdájú tí wọn ò bá ní ẹ̀kọ́ ni eléyìí ò ní ṣeṣe ah, gbogbo àwọn eléyìí ò ní ṣeṣe so now. Naam. So ìbéèrè kẹta. Naam, alasfar, mada indak. Naam. Bil mukaddira. Asana yakuna bil mukaddira. <laughs> mo kàn fẹ́ sí nǹkan tí ẹ sọ láàsì yẹn ni then pẹ̀lú fíẹ̀ pé káwọn èèyàn wò pé well kò kó ṣọ̀ràn yàn ká kọ́ àwọn obìnrin ní ẹ̀kọ́. Ah, ọ̀ràn yẹn ni. nínú sísílá sọ̀hìhà just yesterday. ọ̀ràn yẹn ni. wọ́n ní pé oníṣẹ́ àṣàlámù ṣèkàlùbáni sọ̀rọ̀ nípa rúkìá. bẹ́ẹ̀ni. wọ́n lé nìkan wá mọ rúkìá yẹn gbàgbọ́ orúkọ ẹni tó kọ sàbíà yẹn. àná sísan wọn sọ fún pé kọ́ arábìnrin yìí ní rúkìá kọ́ ní kìtàbà alẹ́míhà kìtàbà kọ́ bí wọ́n ti ń kọ́ bọ́tìtì lè kọ́ writing. so ṣé gàbá ni wọ́n ń kọ́mẹ̀ntì pé lára àbòsí oppression ni pé kéèyàn wò pé obìnrin ni ká mójútó ọkùnrin ni ká jẹ́ kó kàwé pé obìnrin kò necessary kí ah, òun kàwé so àwọn circumstances tó kọ́ surround ẹ̀ ni wọ́n máa wà careful of tí wọ́n máa rí pé ẹ̀kọ́ tó ṣọ́ ọmọlúwàbí obìnrin islamically ni wọ́n máa mójútó ọláwà rẹ̀. bẹ́ẹ̀ni so mùsùlùmí èsè boko haram ìtumọ̀ boko haram ni wípé ìwé kíkà iléèwé lílọ ó wà haram n tá n pè ní boko ni pé ọ̀làjú but ẹ̀jẹ̀ àgbọ̀yé o wọ́n rí wí but ibi tí mistake ti wá ni wípé wọ́n yí ọmọ dànù tómitómi so ti yé báyìí ni throwing the bath baby away with the bath water ibi tí wàhálà ti dé nù torí pé kí ni ọ̀gọ̀rọ̀ lọ léèwé wọn obìnrin ọ̀wọ́ṣọ́ mùsùlùmí mọ́ ó ti dìdàkudà ó ń pààmù oorun ó ń ṣíyàn lẹ̀ ó ń ṣíra lẹ̀ ó ń ṣe gbogbo báwọn ọkùnrin náà mutí ó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń kówó jẹ wọn ọ̀ràn lù lọ́wọ́ tí wọ́n bá jalè tán wọ́n lè gbé lọ́ọ̀yà wọ́n mọ̀ fi tún wọ́n mọ̀ fi defend ara wọn tó yẹ pé àmọ́ gbogbo eléyìí nípìlẹ̀ tẹ́lẹ̀ so àwọn á wò pé àti ntọ́dà àti ntí ọ̀dà ń bẹ̀ haramu torí pé òun ló ṣe sábàbí rẹ̀ ibi tó fà nù tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ n tí ó yẹn jú ń bẹ̀ kakọ́ ọmọlẹ́kọ̀ọ́ kakọ́ ní gbogbo oyún ara Islam lọ́wọ́ but ọ̀nà tí wọ́n gbàgbé wá òun ló wọ́ ọ̀nà yẹn làwọ́ ó tún ṣe ibi tí wàá láti wà nù but àwọn tí wọ́n ń sọ gan ibi tí màá wọ́n mọ ìwọ̀nba ni exposure tiwọn náà ó wọn níwọ̀nba ẹni tí wọ́n ń pa lánàá ó wà nínú àwọn tí máa ń pè wọ́n jókòó wípé gbogbo ń tẹ́ ń sọ iye ìsara rẹ̀ o kódà ìgbà tó ń sọ fún wọn òun náà electrical electronics ni mo kà èmi náà tún lọ ṣe masters sí kẹ́ ẹ fi mọ̀ wípé nǹkan wọ̀nyí ó láǹfààní gbogbo àǹfààní tí ẹ rí mi tí mò ń ṣe tí mi bá mọ̀ báwo ni mo ṣe lè fẹ́ fi ṣe àǹfààní fún yín à ń lo internet à ń lo kínní for masalan aburú tí ń bẹ nínú ká máa lo internet Facebook nkankan kìí ṣe kékeré bọ̀ dáadáa náà pọ̀ nbẹ. sọ sọ pé torí pé àwọn aburú kan wà nbẹ yẹn ẹ̀yìn mọ̀ jẹ́ àlò mọ́ rédíò torí pé orin burúkú máa ń wá nbẹ gbà yẹn ẹ̀ mọ̀ jẹ́ ma rédíò mọ́ newspaper mọ́ pé wọ́n fi iná náà ó ní aburú tí wọ́n fi ń ṣe ẹ̀ mọ̀ lọ. so gbogbo wọ́nranwọ̀nranun ló fi jẹ́ pé ẹ̀sìn kèé ṣeré mọ́dé tọ́mọdé ọ̀wà jálù tí ọ̀wà mọ́ gé bó ṣe wù ú ọlọ́run ọba nínú ẹ̀sìn ó ṣe nǹkan kan ní pàtàkì ọ̀dọ́ ọ̀gbọ́dọ̀ kóra wọn jọ láì ságbàlagbà kan tí ń darí wọn àwọn obìnrin ọ̀gbọ́dọ̀ kóra wọn jọ kọ́mọ́sọkùnrin kan tó gbọ́lọ́gbọ́n lórí tí ọmọ darí wọn torí afọ́jú ò lè tọ́ afọ́jú ẹgbẹ́ rẹ̀ lọ́nà afọ́jú lóbìnrin ọ̀dọ́ afọ́jú ni wọ́n wọn ò lè dára wọn jẹ kí wàhálà wọn ṣẹlẹ̀ kò sí ìjọ kan táwọn ọ̀dọ́ kóra wọn jọ tó tọ́ ọdún mẹ́wàá tí wọn ò fi ní jẹ́ pé àjàtúkà ni wọ́n jà torí pé kí ni àdámọ́ ni exuberance yẹn aromi nu wa ubu zuhuru wọ́n hàn wọ́n fẹ́ jẹ gàba lé àwọn kan lórí but agbalagba yóò máa wò í pé tó kí lòun ò fi jábọ̀ rárá ẹ má ṣe báyìí àwa náà kọjá ní nǹkan báyìí rí ọ̀dọ́ yóò máa jó lára ṣùgbọ́n àgbàlagbà ọmọ wípé rárá kò tí tó bá mu ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àwọn ọmọ sọ pé tí ọ̀dọ́ bá rí àgbàlagbà kọ́ lẹ́kọ̀ọ́ báyìí bitẹ́dẹ́ rouge nísinsìnyẹ̀ntẹ̀lé nípele ìpele ìpele ńgbò bá yá yóò yé òun náà làákàyè ó wọ̀ ọ́ gbogbo nǹkan tó yẹ kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò rí gbé nǹkan wà gúnrégé torí nísinsìnyí mọ́sálẹ̀ ọmọ tí a bí lóòjọ́ tójú bá ń kán wa afẹ́ kó rìn lẹ́nì àbá ń fa tẹ̀tẹ̀ kò ní padà rírìn yẹn rìn. àwọn sọ pé mani sàjàlá shehan kabla hawanihi uqiba bihi hermani ẹni tó bá lóun kánjú kí nǹkan ṣẹlẹ̀ tásìkò rẹ̀ ò tí tó ọlọ́run ó fìyà wípé kò tiẹ̀ ní rí nǹkan yóò fi jẹ́ ọmọ tàbí lè dáhùn wípé ah, mo fẹ́ kọ́ mọ tèmi náà tètè rìn jàre ọmọ àǹfààní tẹ̀tẹ̀ kí ni ó tí ó bá tiẹ̀ kú ẹsẹ̀ yẹn ò ní wúlò so ọ̀dọ́ ọmọ àgbàlagbà rárá àìṣe báwọn ẹja tún gbégbà náà báyìí ó ṣe báyìí ẹja tún gbégbà náà báyìí bọ́tọ̀ ọ̀dọ́ ọmọ wípé rárá arínú ọjọ́ ọ̀sán pé ṣé kú ni kojú kú lọ so nǹkan wà máa bàjẹ́ lọ ní tí ó wà bàjẹ́ yọpọ̀ ju ti ó tún ṣe lọ gbogbo wọ́nranwọ̀nran ni ti ń ṣẹlẹ̀ ọ̀dọ́ ọ̀fẹ́ sí lábẹ́ àgbàlagbà tí ó máa rèé mọ́ wọ́n fẹ́ jáde tipátipá ní tó ń da gbogbo ẹrú nù ní tó ń da gbogbo ẹrú nù àfikọ́ lọ́wọ́n bọ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ṣe sọ <laughs> gba tí bàbá wa Sheikh Abdulaziz Mumbaz tán jáde láyé kọ̀pẹ́ rẹ̀ Al-Albani tẹ̀lé sọ́lé ibùnú tèmi náà tẹ̀lé ọba mi wájú káàbà oníṣẹ́ ó ní fìtínà dé mo ní bẹ́ẹ̀ ni ó ní ilẹ̀ ti rọ́ mo ní ni tá a bá wo ti ń ṣẹlẹ̀ ní international sphere àwọn èèyàn wá ń jàdùn wọ́n fẹ́ tẹsẹ̀ bọ́ bàtà ń siwẹ̀ ọlọ́run ní gírèdì ẹsẹ̀ tí ó wọ̀ ní ti fa fìtínà mi ah lágbájá kó rọ́dù fún lágbájá sàkásẹ̀ pé fọ́ lágbájá lẹ́nu ìdí ìṣẹ̀lẹ̀ nu ẹni tí ò bá mọ ti ń ṣe eyín ò ọmọ rán yóò wá fi ìmọ̀ gangan gan lẹ̀ nítorí náà káwọn ọ̀dọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìbéèrè tí ó kẹ́yìn wọ́n ní ẹni tí wọ́n ṣe operation fún as a result of that ó wá ń wò ó pé ṣé òun lẹ́tọ̀ọ́ sí issue family planning kó bóyá operation yẹn bóyá wọ́n sọ wípé kò lè ó máa affect health àbí nǹkan. dókítà mùsùlùmí tó nípa àyà ọlọ́run ọba òní ò lè sọ yìí tó bá yẹ pé dókítà mùsùlùmí ni tó nípa àyà ọlọ́run ọba wọ́n dáhùn àlẹ́ ó lè sọ yìí but ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn doctor ni kò sí àsìkò ibòmíì ti development medical facilities ti wà wọ́n ní kò di lọ́wọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ewu wà ewu máa wà ń bẹ̀ dókítà mùsùlùmí tó nípa ẹ̀ ọlọ́run ọba òun ni ó wà á mú recommendation yẹn wá tó bá yẹ pé fíìdì rẹ̀ ni pẹ̀lú ìpáyà ọlọ́run ọba lórí tóní tó dẹ̀ mọ̀ pé n tóun bá sọ òun lè jábọ̀ fún níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama á tẹ̀tí sí ní tọ́sọ̀. salamu alaykum. wa alaykum salaam tọ́lá. Ah, ẹ ṣe gan ni sir. question tí mo kọ́kọ́ béèrè ni lórí rìbá. now mo rí wípé ó ṣe díẹ̀ tí mo open account now as a fixed eh, deposit now torí nígbà yẹn eh, àgbọ́yé ò sí. ìbá tí mo believe pé wọ́n ń sọ ni pé kí ọ̀rẹ́ wa bá mi àbí hmm. kí ọmọ yẹn wá bá mi face to face hmm. yá mi lówó ń fi òye báyìí kún ìyẹn ni mo rò pé rìbá bẹ́ẹ̀ kéèyàn ní owó kó fi sí bank kí wọ́n sọ pé àbí kó bá wọn negotiate Hmm. pé thirteen percent kí n sọ pé fifteen percent so èyí kò ṣe rìbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wa lékún so nǹkan tí mo ṣe nìyẹn so ó wá di ní àárọ̀ ìbọn wà rò pé ah, nígbà tá àgbọ̀n ti dé sí yìí tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ má lọ ń béèrè lọ́wọ́ pé hmm. tí pírọ̀dù yìí ṣe ti fi owó yẹn nítorí ti ṣẹlẹ̀ sí àkáǹtì tèmi wọn ní àwọn ti ṣe bàbí tó bá ṣe máa bá wọn jà pé kí ló dé so máa wò pé látijọ́ èmi ò wulẹ̀ béèrè mọ́ bí irú interest ẹ̀mẹ́yẹsìn èèyàn lè gbà á Ah. kó fi ṣe ti tọ́lọ́hún àbí kí kúkú close àkáǹtì ẹ̀ completely. ìgbà tí àìmọ̀ kan wà yẹn afọlọ́hún àmọ̀ sálàfà ọlọ́run forí jìn àṣìṣe ńgbà tá àmọ̀ kankan ìgbà tí ẹ ti mọ̀ ẹ close fixed point deposit. interest ọtí bàbá ń bẹ̀ yín sí kí ni kí n fi ṣe. àwọn àfáà a gbọ́dọ̀ fi. ó fún ọ̀tẹ̀ ẹ̀sìn jẹ a gbọ́dọ̀ gbà láti fi sọ wípé a a gbọ́dọ̀ gbà láti ná pé a jẹ torí pé bẹ́ẹ̀ni tó jẹ haram tó jẹ rìbá náà nù but bí uh, social project tí èsì pé directly ọjọ́ mọ́ nǹkan ẹ̀sìn wọ́n ń sanwó ọlọ́dẹ àdúgbò wọ́n ń kólé àdúgbò wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan báwọn èèyàn lè na sírù nǹkan èèyàn lọ sílé ọlọ́run. ah la torí bàdà ni èkejì òun ni nípa ti politics asagafula hmm. ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé 2015 hmm. èmi náà máa díje hmm. so kódà gan mo ti wọ́n sì ń lé wa kálórì rẹ̀ dì sìn. kódà gan mo ti gbé ìgbésẹ̀ tó yẹ pé mo ti bá dé bìkan so torí tíṣà ni mí mo lè lérò pé tí bá tún ṣe politics náà èèyàn lè fi ṣe ti aráàlú Ah. but mo wá ń bá. gbogbo wọn tí a máa ń sọ náà nù. mo wá ń bá. àlùwalẹ̀ olóògì ni dẹ̀. Mm, mm, mm, mo wá ń bá ah. eh, muslim brother kan sọ̀rọ̀. tẹ́ pé òun ni mọ́ọ̀mọ́ tẹ́ pé òun náà dẹ́ ó gbìyànjú nípa súnà. alhamdulilah ó wá sọ pé ó wá discourage mi totally. pé pé kí má tiẹ̀ sọ pé mo máa fi ara sí. pé ká má forí ara yín fọ́ àgbọn. bẹ́ẹ̀ ni sà pé kí má tẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ń wá mú wá ni wípé ó ní politics tí wọ́n ń ṣe ní nàìjíríà democracy ni. bẹ́ẹ̀ ni democracy kẹ̀sì ní ọmọ ènìyàn ló ṣe agbẹ́tẹ̀rù ẹ̀. so ó yàtọ̀ sí òfin ọlọ́run ọba tọlọ́run ọba pé tó yẹ pé ẹbí tẹ́ pé wọ́n ti ń ṣe policy tọlọ́run ọba tẹ́ pé wọ́n máa dìde ìfàyàn sílẹ̀ tẹ́ pé kì í ṣe pé èèyàn fún ẹ máa fún ẹ pé òun fẹ́ díje pé èyún ò dáa pé nàìjíríà yìí pé nǹkan tó ń ṣe democracy yẹn hmm. pé kò dáa so bàtà ìsọlẹ̀ kan pé tẹ́ pé èèyàn bá lè ṣe dáadáa tó dára lójú bóta àkọ́tọ́ bá rẹ́dì láti fúra rẹ̀ fún àwọn. gbogbo àwọn tí wọ́n wá jáde lọ tí wọ́n láwọn dára àwọn lójú wọ́n sọ síta but wọ́n ń kábàámọ̀ burúkú nìsín. Hmm. so àádẹ́ man qasama lam yara bima raha arahu ma ní ilayhi ma náà téèyàn bá fi téèyàn rí tó fi ṣe àkàrò lórí tí ò tí ì rí nítorí yọtọ̀ka bíwájú ṣe rí fún un àbí sáà ẹ má bínú sáà àrọ́dà tọ̀tọ̀ tó wá sí mi lọ́kàn ni pé ó dùn mí pé mo ti dàgbà díẹ̀ sí <laughs> kábà ní pé mo bá sì kéré tẹ́ pé egungun sì le téèyàn lè join bí force mo rò pé bóyá ìgbà ti overthrow government bẹ́ẹ̀ má rò pé téèyàn bá bímọ sàpọ̀ èyún kì í ṣe pé bóyá wọ́n wulẹ̀ ń dìbò bẹ́ẹ̀ bá bímọ tó fi sí àmì. kéésì Islam ni wípé láti lè fi tún ìlú ṣe. kéésì làṣàn Islam ò ní wípé ká ká dojú ìjọba bolẹ̀ àwọn ìjọba tí wọ́n ń bá sàlàfíà jà tí wọ́n bá mọ sàlàfíà ni sàlàfíà gan ló yẹ kí wọ́n encourage torí pé kí ni sàlàfíà ọkọ̀ sàlàfíà olórí sàlàfí òní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn tá à ń fi tí wọ́n ṣàríkọ́ṣe lórí rẹ̀ òní àwọn sàbí rẹ̀ rọ́díàlà ànú àtàwọn tí ó fún wa ní tẹ́síkíà lórí wọn. èèyàn gbọ́dọ̀ máa rí tó wà nípò hmm. ìwọ̀ tá a gbọ́dọ̀ fún olórí ó ní ìtẹ̀lé lórí ti dáadáa tí ó ti sọ pé ká má kírun kò sọ pé ká má kò ṣe òfin tó jẹ́ pé yóò jẹ́ haramu tí ó pẹ̀sìn wa lára a tásì. sọ́ọ́ wọ́n gbé wọ́n gbé sàlàfíà lẹ́yìn àbí kẹ́mọ́ gbé lẹ́yìn ọ̀yẹ́ kẹ́mọ́ gbé lẹ́yìn ni but ẹni tí ń gbà wọ́n lẹ́rù ò ní wípé ọ̀gọ̀rọ̀ wọn gẹ́jẹ́ gbúdú jẹ́ra ni wọ́n n tí wọ́n ń jẹ tí ò rí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kára ló e òfin yìí ń bọ̀ yóò bí wọ́n léèrè bó lẹ́ ṣe rélẹ̀ àná ẹlẹ́kàáda ń ti rélẹ̀ torí nínú ẹ̀sìn Islam tá a bá gbéyàn sípò ó níye tá à ń fún un tó bá wá kú òǹbẹ àwa rí wípé n tó ní lọ́wọ́ ó ju ń ta kọ́ọ́lẹ̀ fún lọ kìí ṣòfin wípé ó jalè àgè lọ́wọ́ ni o àwọn èèyàn ń ṣe mistake yẹn pé torí ah, yẹn ó ti jalè kán gé lọ́wọ́ là ọjà ń bá àmọ́ náà ni gbóhùn tó kóhùn á fún ní òǹdí wọn n tó tọ́ sí ṣàǹpá àṣàbòsí sí èyí tó kù á gbé sínú ọ̀rọ̀ aráàlú láti fi tún lù ṣe. àwọn tí wọ́n kó billions jọ àní payín àní gẹ̀yìn. tí ò wúlò fún wọn tí ò wúlò fún àwọn kì í ṣe pé hmm, ẹ bá kó o wa èwo nìpín tí wọ́n ń bẹ̀ ṣé bí ń ta báwọn ṣàlùkáwà nínú pé á fún wọn wọ́n dẹ̀ láwọn ó ṣe service fún lò ṣé bí khidma khidma ni wọ́n láwọn ó ṣe fún lò owó khidma yín ni ìyókù á fi tún lù ṣe tá a bá gba tọwọ́ ẹnìkan ó yanjú electricity Nàìjíríà sọ yìí wọlé lọ tá a bá kó àwọn mẹ́wàá jọ tá a gba tí wọ́n kó báyìí lórí eléyìí gbogbo àìrí náà àìrí lò ní Nàìjíríà yóò kó ń bẹ̀ ara wà lófin là ń fi fi gbogbo ẹnu sọ wípé kò sí àbáyọ. fún tí ń bẹ́ ńlẹ̀ yìí àfi ká tẹ̀lé ní tọ́lọ́n Muhammad sallallahu alaihi wa sallam. ẹ má jọ bí ẹ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ kọ́kọ́ fi kọ́ wa pé kò dáa kí ọkùnrin ọkọ tìyàwó kọ́ ní àjọṣepọ̀ ní bedroom àbí ní toilet. a sọ bẹ́ẹ̀ a sọ bẹ́ẹ̀ kọ́ tìyàwó ọkọ gbọ́dọ̀ súnmọ́ yàwó rẹ̀ ti ń jáde ní ní fúrọ̀ nisa'ukum harthulakum fatu harthakum annashitum mo ṣe bí tọ́lẹ̀tì lẹ́yìn rárá rárá n tó túnmọ̀ sí ibi tí ìgbẹ́ ti ń jáde ìyẹn ní pé fúrọ̀ bẹ̀tìyàn lè kìyàwó ẹ̀ mọ́lẹ̀ ní tọ́lẹ̀tì kò síbi tí ò ti lè kì mọ́lẹ̀ kọ́sà máa dojú ayé aláàlì rẹ̀ ni salamu alaikum wa alaikum salam sọ wọn kálá wọn bẹ hàn mí. ó kù bèrè kan ẹ dákúsà. èmi náà ní béèrè kan àfáà tí ó béèrè rẹ̀ rè. ẹ ṣeun bàbá mi. naam alhamdulilayi alahumma salli ala muhammad wa sallim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. tọ jazakumulaw khaira sa Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ẹ má lọ ṣàlùwà lámbà èmi fẹ́ béèrè béèrè mi ẹ tẹ́tí gbọ́ ẹ má treat mi. naam ìkan nínú àwọn ọmọ ẹ̀yà ló rán mi sí yín pé kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kẹ́sì dá wa lóhùn ìbéèrè náà ni pé wọ́n fún ní admission ní eh, Zaria ní last two years torí pé nǹkan ò sí lọ́wọ́ ọlọ́run ò di omi top ìgbà tó di pọ́n close ẹ̀ ló ṣe wá ń sọ but lọ́dún ìwọ̀n ìtún fún un ó ìtún fẹ́ bọ́ náà